والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته nítẹ̀síwájú pẹ̀lú àlàyé tá à ń التربية fúnra wa nípa láti bẹ̀rẹ̀ débi tá a ti dúró. wọ́n jẹ́ àlàyé tó ṣe àkójọpọ̀ kókó ntànpé ní at-tarbiyatul islamiyya. ṣùgbọ́n ní báyìí nígbà tó ṣe pé àlàyé tarbiyya yìí à ń fẹ́ kọjá nǹkan tí ó ṣe pé a tún máa mú láwọn abala lábala bòmíì eléyìí tó ṣe kó ṣe é ṣe kó jẹ́ pé àti mẹ́nubà eléyìí tó àti mẹ́nubà náà ó lè bá jẹ́ nǹkan tí yóò ṣe máa múlò fún wa lóòrèkóòrè pẹ̀lú gbọ́lọ̀ àwọn àlàyé dáàmà sí nípa dárúbíyà yìí àmọ́ mu wa látara tíra tí ó wà wájú wa yìí. وفي لتربية الطفل في الإسلام أطوارها وآثارها وثمارها lónìí amẹnuba ọ̀rọ̀ nípa ẹbí àti bẹyàn ti ṣe kó ẹbí tiẹ̀ jọ bíbí ni wọ́n bí oníkálukú wa èèyàn ìbá àjọkùnrin èèyàn ìbá àṣìjọbìnrin òṣìṣẹ́ tàbí ṣùgbọ́n gbẹ́ngbà tí èèyàn bá ń dàgbà èèyàn padà máa fura rí pé àyípadà ń ṣẹlẹ̀ lára òun ní gbogbo ọ̀nàkọ́nà ẹni tó bá jẹ́ ọkùnrin yóò rí kó ń dàgbà débi pé òun bùkátà èèyàn oríṣi kejì ẹni tó sì jóbìnrin bẹ́ẹ̀ náà ni ó sì ò náà nígbà tó bá dàgbà dé irú ọdún tiwọn náà tí wọ́n máa dàgbà dé tí wọ́n fi máa bùkátà èèyàn oríṣi kejì alìsílámù ìgbà tó ti wá dé pé ọlọ́run ẹlẹ́dàá náà ló kúkú ní islam òun náà ló sọ òfin rẹ̀ kalẹ̀ ọlọ́run gbogbo ògbàjẹ́ gbogbo ọ̀ranù òun ló ṣe léwọ̀ kò tó wá ṣe léwọ̀ lásán ó ṣe àlàyé yéke irú ìyà tí wọ́n mọ̀ jẹ ẹni kópa nínú èyí yòówù lè jẹ́ nínú àwọn ìwà eléyìí tó ọkùnrin sóbìnrin obìnrin sọ́kùnrin eleda wa ó fẹ́ wá fi ìkóni níjànú. wọ́n fẹ́ fi sí ara ọkùnrin wọ́n tún fẹ́ fi sí ara obìnrin tí èkíní kejì wọn ò fi ní dáhùn sí ìfẹ́kùfẹ́ ọkàn wọn láti lọ sí àwọn nǹkan tó jẹ́ kó takùtọ̀ lọ́hùn ọlọ́run ẹlẹ́dàá wa ó ṣe ní ẹ̀tọ́ fún ọkùnrin láti lóbìnrin ó sì ṣe lẹ́tọ̀ọ́ fóbìnrin láti lọ́kọ nítorí kí ìkóni ìjánu tó lágbára kó lè bá a wà fún ìkíní kejì wọn. nígbà tí obìnrin bá ní ọkọ tọkùnrin náà bá níyàwó kò sí tàbí ṣùgbọ́n wípé wọn ò ní máa wá ọ̀nà àti tó sì ṣekú ṣe ẹni tó níyàwó akramakumullah. irú wọn ó ṣòro púpọ̀ wọn tó ká àwọn mọ́tì ìṣekúṣe kò lè rọrùn wáyé pé irú wọn ni wọn máa rìnrìn kúrìn àbáwọn ni wọn máa wọ̀wọ̀ àbáwọn ni wọn máa wọn wà wa. ìkóni ìjánu tó ní agbára púpọ̀ ló fi sára pé kéèyàn níyàwó ọkàn èèyàn ò ní rí obìnrin míì ọmọ wa ń nàgà sí àyàfi afẹni tí àrùn burúkú tí ìbátẹni jẹ́ korongodo bá ń bẹ lára rẹ̀ kọ́nà níyàwó rẹ̀ kí ni tó fẹ́ máa wòwò kú òsì kí ni tó fẹ́ máa rorò kúrò sí kí ló fẹ́ mú ọ̀sẹ̀ sí kú sí. torí ẹ̀ alislam ó ti wá mọ̀ yìí pé kò sí ń tọ́ yẹ obìnrin bí kọjá pé ọkọ ẹyọ kan ló ní ṣùgbọ́n ọkùnrin ọlọ́run ẹlẹ́dàá wa òun dá wa ó sì máa fóun ti ṣe dá kálukú wa ó wá ní òun yọ̀ǹda ọkùnrin lè fẹ́ ìyàwó méjì. tàbí mẹ́ta tàbí mẹ́rin gbogbo ẹ̀ lójú ọ̀nà àti kó níjànú ọlọ́ọ̀lẹ́dàá wa ni fankihu ma taba lakum minan nisa'i mathna wa thulatha wa ruba' fa in khiftum alla ta'dilu fawahida ọlọ́ọ̀ni agbàfún bí kẹfẹ́ ìyàwó méjì méjì tàbí mẹ́ta mẹ́ta tàbí mẹ́rin mẹ́rin ìyẹn tẹ́ ẹ bá ní agbára àti lè ṣe dọ́gba láàrin àwọn ìyàwó yín yẹn ìṣèdọ́gba níbí ó ní í ṣe pẹ̀lú ntágbára ká yàtọ̀ sí ntágbára ọ̀ká agbára ká àti pèsè oúnjẹ agbára ká àti pèsè aṣọ téèyàn máa wọ̀ agbára sì ká àti pèsè ibùgbé táwọn ìyàwó yìí ọmọ gbé èyí tó má sì pé a ò gbọ́dọ̀ gbálé fẹ́nìkan kọ̀ọ̀kan ọmọ wa jẹ́ ipe ilé bàbá tiẹ̀ ni wọ́n máa gbé ibẹ̀ láti máa wá bà á. a máa ra sọ sí ìkíní kejì kẹta kẹrin wọn lọ́rùn bẹ́ẹ̀ ni ebi ò sì gbọ́dọ̀ pa ẹnì kankan nínú wọn ọ̀ràn yẹn ló jẹ́ lórí ọkùnrin tó fẹ́ kó obìnrin méjì mẹ́ta mẹ́rin tó fẹ́ kó wọn jọ kó lè ṣe eléyìí báyìí bẹ́ẹ̀ náà ni ọ̀ràn yẹn ló tún jẹ́ lórí rẹ̀ kó máa pín oorun dọ́gba láàrin wa kò gbọ́dọ̀ yàn kan láàyò ó sì kan ní pọ̀sì oníkálukú wọn bá ti ṣe bẹ́rù náà la bọ́ ma ìyàwó ni wọ́n ń jẹ́ lọ́dọ̀ tàbá ti fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ wọ̀nyí eléyìí ní ọjọ́ kan tọ̀hún náà ní ọjọ́ kan àní figbá kan bọ̀ kánú kásáàbò sísẹ́ nìkan nínú àwọn obìnrin yìí tàbá ti ṣe báyẹn à ń ti ṣe dọ́gba nìyẹn ṣùgbọ́n ìṣedọ́gba eléyìí dá lágbára lórí ẹ̀ ọlọ́run ọba kọ̀ lábọ̀ wá lọ́rùn ìṣedọ́gba nípa ìfẹ́ nítorí pé ọkàn nìfẹ́ máa wà àwọn oríkì ara ni wọ́n máa ṣàpèjúwe bí ìfẹ́ nìkan ti ṣe tó lọ́kìnyà pẹ̀lú ìwà àtìṣesí téèyàn ọ̀ máa fi pàdé rẹ̀ bẹ́ẹ̀ ni ìkórìíra inú ọkàn ló máa ń gbé àwọn oríkì ara wa ni wọ́n máa ṣàpèjúwe bí ìkórìíra tá a ní sẹ́nìkan ti ṣe jìndò tó nígbà tá à ń bá ń hùwà sí àti bá ń ti ń ṣe ìṣesí. ẹnì kí ẹdọdọ ẹnìkan ẹ lè rẹ́rìn láì jẹ́ kó pa yín lẹ́rìn ẹ sì lè dẹ́kọ̀ míì kó wọn máa pa yín lẹ́rìn kó sì jẹ́ pé tún fajúro ni ó ṣeéṣe máa mẹ́nìkan máa lọ́mọ ó sì ṣeéṣe ọmọ fàmà yín kọ́ máa lọ́mọ yín kẹ́ máa yẹra gbogbo eléyìí báyìí ọkàn láti lè rọra rẹ̀ sí dọ́gba láàrin àwọn obìnrin nípa àfẹ́ tí ó ní sí wọn. ìdí nu tọ́lọ́ ẹlẹ́dàá fi sọ yìí pé walan tastati'u an ta'dilu bayna an-nisa'i walau harastum. ẹ lè lágbára àti lè ṣe dọ́gba o láàrin àwọn àyàwó yín tó bá ti pé méjì mẹ́ta sí mẹ́rin kódà kó sì pẹ́ gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ kódà kó sì pẹ́ gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ irú ẹni ọ̀gá wa anabi muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ó bá pín nǹkan tí ó fẹ́ fi sọwọ́ sáwọn ìyàwó rẹ̀ ní tíyàn lè fowó rà nínú tó jẹ́ ojúṣe ọkọ sáwọn ìyàwó rẹ̀ tó bá pín ti kálukú fún yóò mọ aṣọ ìgbé allahumma hadha qasmi fima amlik fala tu'akhidhni bima la amlik wọ́lọ́n bí mo ti ṣe lè pín tèmi lágbára lórí rẹ̀ ni mo ti pín yìí o má wàá fi àjẹmí wọ́lọ́n lórí tó wípé èmi lágbára lórí ẹ̀ ìwọ nìkan ló lágbára lórí ẹ̀ á lágbára lórí ọkàn wa jàmá ẹ̀yin náà lè bí Ibrahim ẹ̀yin lè bí Abdul Fattah náà lè bí Zainab ẹ̀yin lẹ bí Juwayriya ọmọ yín ni gbogbo wọn ṣùgbọ́n ẹ máa rí i pé ẹ fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ tó ń ti wípé ọmọ yín náà ni wọn ẹ̀yin lẹ bí wọn ara yín ni wọ́n ti jáde ǹjẹ́ tó bá jẹ́ pé ìfẹ́ tí òbí máa ní sí àwọn ọmọ tó jáde lára rẹ̀ ó ṣeéṣe ó rọrùn kí ìfẹ́ yìí kó pọ̀ sẹ́nìkan ju ẹnìkan lọ láwọn ọmọ tó jẹ́ fáwa náà la bí wọn báwo wá lọ́mọ ẹlòmíì tí èsà wa la bí àmọ́ àkànfẹ́ ní fífẹ́ ni ló fi jẹ́ ìyàwó lọ́dọ̀ wa nítorí dájú náà ni pé ìfẹ́ tá a lè ní sí ìyàwó kan ó lè ju ti ìyàwó kan lọ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ò ní fìyà jẹ wá lórí kó o ṣe fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ ẹnìkan ò sì sítọ́ lẹ́nu ọ̀rọ̀ tó lè máa bú wa lórí pé báwo ló ti ṣe wá síbẹ̀ àfa ná àfa alábòsí òsè dọ́gba ẹbí lánàá tó wà ní fúláàtì tì mo gbọ́ tẹ̀ ń rẹ́rìn kékèké kí wọ́n ló dé lónìí tó fajúro mo sún pọ́ ni eléyìí wọ́n ibú yẹn sí nítorí pé ọlọ́run ẹlẹ́dàá wa òun ló ní kápá lórí ọkàn ọlọ́run ọba ẹlẹ́dàá ló ní kápá lórí ọkàn òun ló máa ń sẹ́rí ọkàn èèyàn síbi tó bá wù bó ti ṣe fẹ́ ṣùgbọ́n o ọlọ́run ìfẹ́lẹ́ tẹ́mi lu kullal mayli fatadharuha kẹlmùcàlàkọ ẹ gbọ́dọ̀ wá fi sọ́dọ̀ ẹni tẹ rí pé nífẹ̀ẹ́ sí yẹn láfíjì tí ó fi wá hàn sí gbogbo àwọn èèyàn gbogbo tó àwọn akúkú wá jìyà ń bí ni tàbí ẹ̀rọ lórí ibú rẹ ọ̀dọ̀ eléyìí nìkan ló fi sí kò tí ẹ kó rí yàn à ẹ má wàá sọ àwọn ìyàwó yín di bí ẹni tá a fi kọ́ tẹ́ pé kò sí lókè kò sì sílẹ̀ kò jẹ́yàwó dábàá pé ìyàwó ni gan-an kò sì jẹ́ ẹni tá a túlẹ̀ dábàá pé kọ́ máa wọ́kọ̀ mí lọ́rọ̀ rẹ̀ gbà ọlọ́run lè gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ ṣùgbọ́n ní téèyàn lágbára lórí ẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe dọ́gba láàrin àwọn ìyàwó yín ọlọ́run ẹlẹ́dàá wá sọ pé fa in khiftum alla ta'dilu tẹ́lu bá ń bá yín pé ẹ̀ nílè ṣe dọ́gba oníkálukú lọ́mọ ara rẹ̀ o basira ọlọ́run ní ọ̀rọ̀ tí ẹ̀ rí bẹ́ẹ̀ èèyàn gbogbo èèyàn iná ló jẹ́ kójú rẹ̀ fọ́ sínú ara rẹ̀ ojú ẹnìkan kan nu wa kọ̀ fọ́ síra rẹ̀ kálukú wa dára rẹ̀ mọ́ àsìkò tó máa gbóúnjẹ kalẹ̀ tó wá gẹlẹ́ mọ́ tún tí àwa tá a wá jókòó yìí kó oúnjẹ tá a bá tó márùn ẹ rí i pé tó ń ti bí oúnjẹ bójú rẹ ti ṣe fanimára ọ̀ ń bẹ nínú wa ẹni tó ní sísè mẹ́ta di oúnjẹ tó fi dìde pé alhamdulillah ó sì bẹ nu wa ẹni tó ti pé ìṣẹ́jú márùn lòun ó tó dìde ẹlòmíì ẹ̀wẹ̀ ó lè ṣe wákàtí kan ẹlòmíì ó sì rí i pé abọ́ yìí abá débi òpin atúnla atẹ̀lẹ́sùn náà. ala kóhun tó ti kó dìde pé ètí rí jáde dá ah, ń bọ̀ tẹ́lẹ̀ tó torí pé kálukú máa nú ara rẹ̀ ẹlòmíín máa pèsè máa jó jẹ ìkọjá sísọ máa gbà ẹlòmíín sì máa pé a ah, ebi ń pa òun gan a ah, àdúgbò fọlọ́ntẹ gbóúnjẹ wa tó bẹ́ẹ̀ làwọn èèyàn rí nísìnyí tó bá sọ pé tó lè ṣe dọ́gba láàrin àwọn ìyàwó náà náà ó ti ara pé pẹ̀lú tó bá ń ra nǹkan kan fẹ́nìkan ọ̀rà tẹlómi tó bá sì gbalé fẹ́nìkan gba tẹlómi bẹ́ẹ̀ náà ni ó ní jẹ́ni tó fèbi pẹ́ nìkan tẹ́nìkan máa wá jẹ́ni tí ń yó bá mú ó sì ní jẹ́ni tó sì kú mẹ́nìkan máa wẹ̀ kísà nígbà tẹ́nìkan wọ gbogbo aṣọ tó bá wù ìyẹn ti máa mara rẹ̀ ó wà lè ṣeéṣe ká mara wa kó dé pé àsìkò yí padà á lè ṣe ń tà mọ́ pa á lè ṣeun ọlọ́run ọba ẹlẹ́dàá wa máa yí gbà padà fẹ́rú nígbà tó sì jẹ́ pàníyàn rẹ wà lórí pọ́ máa ṣe dọ́gba ọlọ́run ọba tún lè padà sínà fún ọ àmọ́ ìwọ̀nba bó bá ti ṣe wà gbogbo bó ti lè wù kọ́ há tó ó rí kóun tún ṣe dọ́gba náà ní láàrin àwọn obìnrin yẹn ṣùgbọ́n lómi ti mara rẹ̀ kóun à òun ní lè kọ́ obìnrin méjì o òun ní lè ṣe akitiyan ìyàwó méjì mẹ́ta mẹ́rin o òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ àbúrò ọlọ́rọ́ lù fẹ́yàwó ẹyọ kan kó sinmi ẹ rí bí èèyàn bá fẹ́yàwó ẹyọ kan tó sì sinmi pẹ̀lú ẹyọ kan kò túmọ̀ sí pé èèyàn ọ̀tọ́kùnrin kò túmọ̀ sí pé èèyàn ọ̀tọ́kùnrin a ó túmọ̀ sí pé ọmọ wọn ara ẹni nítorí pé gbogbo ẹni tó bá mọ àwọn ara rẹ̀ kì í tẹ́ àmọ́ gbogbo ẹni tó bá mọ àwọn ara rẹ̀ tó ṣe pé aago aláago òun ní ń wò ẹ̀sìn ẹlẹ́sìn ní ń wò sáré kò sí tàbí ṣùgbọ́n kó sàṣìṣe tí ó pọ̀ ẹlòmíràn máa wò ó ike ńgbà tó yẹ pé àwọn ẹni táwọn jọ dìde láti kékeré táwọn sì tún jọ wà títí di àsìkò yìí àwọn ti dún ìyàwó méjì méjì wọ́n ti dún ìyàwó mẹ́ta mẹ́ta wọ́n ti dún ìyàwó mẹ́rin mẹ́rin á àbùkù ní káwá pé gbogbo ọ̀rẹ́ olúwa rẹ̀ wọ́n ti di oníyàwó púpọ̀ ẹyọkan lè wọ́n mọ̀ wá gbé ká gbogbo ẹni tó wá fi fi ṣe ronú nù gbọ́n o àgọ́ lélẹ́yìí. agọ̀ burúkú nàgẹ̀rẹ̀ ìnirú eléyìí nítorí pé àwọn ọ̀rẹ́ rẹ kọ́ ní ọ̀bọ̀ sílé rẹ àwọn ọ̀rẹ́ rẹ kọ́ ní ọ̀bọ̀ tọ́jú ìyàwó rẹ àwọn ọ̀rẹ́ rẹ kọ́ ní ọ̀bọ̀ gbọ́ bùkátà rẹ akramakumullah ọ̀pọ̀ nínú àwọn ọkùnrin jẹ́ kóbìnrin ẹyọ kankan ju agbára rẹ lọ wàláhì torí ẹni tí bá bá sọ fún ìyàwó àwọn èèyàn wípé ẹ ìyá alágbádá ní náà ní pánsákí lájà nínú tẹ sọ ẹ lápẹ́ sojú ọkọ yín wáyàwó mi léde kúkúrú ní wọ́n bá ní fi fi o ń ti sọ ní agbára rẹ̀ ọ̀ka agbára rẹ̀ ọ̀ka bóyá ńlá la ni à ní kí rí fi sọ báyẹn ó ní kí ni ó ń ga kò tí ì fún ọ ní tó ń ni. yes. oríyàwó náà ti mọ̀ ọ́ tójọ́ mẹ́ta ọmọ kan lẹ̀ ni ọ ọ̀lẹ́ tí àwọn bá lọ yá lọ́ba lọ́rẹ̀ ọ́ hmm, àti pé egun ẹ̀yìn náà ni wọ́n ń tàgò dẹ̀dí sí so irọ́sọ́ máa pa kánú ẹnìkan gá gbàtí àwọn rẹ̀ ń pariwo ti ń ké pé o oh, fóònù lẹ́tọ̀ o oh, fóònù lẹ́tọ̀ o ní ni jẹ̀díjẹ̀dí irú èwo ó ní kọ́dà ìgbẹ́ ẹ̀jẹ̀ ló ń yà àwọn abáni a ti ń yàgbẹ́ ni ká lè bá testify pípẹ́ jẹ̀ ń bẹ lára àgbẹ̀ rẹ̀ oṣù wa ń gorí oṣù láì jẹ́ kó lè súnmọ́yàwó ìyàwó wọn a máa dẹ́rù báyàwó ẹni tí ò fún yàwó lẹ́tọ̀ọ́ rẹ̀ yóò tún wọn a máa dẹ́rù báyàwó pé kọ́dà ọmọbìnrin tó ń tún fẹ́ fẹ́ nìsín wọ́n sọ pé káwọn wá láìpẹ́ yìí láti wá yọjú ẹ́ tó o bá fẹ́ kí ló máa fún ó ní inshallah ó ti gbádùn kó tó dìgbà náà ah ok ó túmọ̀ sí pé o fẹ́ jàǹbá tí wọ́n fẹ́ báyé tó ń jẹ́ nìyí

nítorí pé alábòsí ni ó ò ṣe dọ́gba ó túmọ̀ sí pé àárín èèyàn méjì mẹ́ta mẹ́rin ju bẹ́ẹ̀ lọ lọ wà ìdí inú tí wọ́n fi máa sọ pé ó ṣe dọ́gba alábòsí ni ó. tí ìyàwó kan bá dẹ́kun nìkan ló wà lọ́dọ̀ ọkọ tíyàwó yìí wá mẹ́jọ wá fẹ̀yìn alátùnṣe ládùúgbò tó ní ẹ bá ń bá bàbá alágbájá sọ̀rọ̀ alábòsí ni wọ́n wọ́n ṣe dọ́gba. ẹ má wùlẹ̀ tí ìránṣẹ́ pé bàbá alágbájá o baba alágbádá alákòsí ni wọn wọ èsì dọ́gba ẹ̀yin mélòó lẹ wà lọ́dọ̀ rẹ̀ èmi nìkan náà à ìwọ gan ló dúró dọ́gba nítorí wọn sọ pé èèyàn ò ṣe dọ́gba àfi tí àwọn bá ti ń pé mélòó méjì lọ síwájú torí ẹjọ́ máa gbà mí a rí i pé àìmọ̀ àwọn ará ẹni dá ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin láàmú ó sì máa ń bí kọjá pé wọ́n tún máa ń dàgbèsè ayé ara wọn rú nítorí ti da nínú ọ̀rọ̀ rẹ̀ yóò wá bàjẹ́ ńlágbára rẹ̀ ó ní ìdíkì lọ́rọ́ lò kí n máa ṣe sùúrù inṣàlá inṣàlá nígbà tó bá wà lè dáná ó níyàwó tó pọ̀ ọlọ́run sọ pé wọ́n lè hùn fi ha azuwájú mutahharatun wa hùn fi ha khalidun àwọn ìyàwó tó pọ̀ tí wọ́n jẹ́ ni tọ́lọ̀ wọn bá ti dá lẹ́ni tọ́ má wọ́n máa jẹ́ tàwọn ọkùnrin kọ̀ọ̀kan nínú àlùjáná nínú àlùjáná náà láti máa bẹ péré kése lálùjáná kó mọ kò sẹ́ni tí ó tọrọ lọ́dọ̀ rẹ pé ṣe dọ́gba láàrin wọn ṣe dọ́gba báwo ọlọ́run ti bá wa ṣe gbogbo ẹ̀ àmọ́ ilé ayé ń bì bọ́ọ̀ bá ṣiṣẹ́ òní jẹun bọ́dà tó bá ṣiṣẹ́ gan lọ́pọ̀lọpọ̀ ọgbà ntọ́ mọ ẹrí tún lè kéré sí ntọ́ lẹ́tọ̀ọ́ sí النبي محمد صلى الله عليه وآله وسلم نتوليكي إليوا كل بعد جاي لتجو دوبا هنا تسوالو جكوكولو في كافياو هنا يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء حديث يا الإمام البخاري àti muslim ni wọ́n gbé jáde. anabi sallallahu alayhi wa sallam nínú hadith abdullahi bin mas'ud ó ń bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n dojú ọ̀rọ̀ ikọ àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ lọ́kùnrin nítorí pé àwọn ọ̀dọ́ àsìkò ìgbà tí wọ́n wà lọ́dọ̀ yẹn àsìkò kan ni tó léwu púpọ̀ ó sì ń bùkátà àmójútó tó ga nínú at ẹ̀ríkìtẹ́ bá ti bímọ ìgbà tó ọmọ bá wà ní kékeré wọn bá ìyọnu ní ọmọ fún yín tí bá ti ń dàgbà tí bá ti ń dàgbà tó ń dàgbà débi kó náà ti géńdé ọ̀ ń dọ̀dọ̀ ẹ̀rí papọ̀ wọn bẹ̀rẹ̀ sí ní yọjú akọ yìí máa ń lágbára púpọ̀ lọ́dọ̀ ọmọ mi ìjọ ọmọ mi lọ débi kó bí máa sá lọ fọmọ mi kàkà kí ọmọ sá fún bàbá òbí ni ó tún sá fọmọ mi ìgbà táwọn ọmọ máa ń yín àwọn bàbá yín ọba tó sọ̀rọ̀ pé wọ́n ló lẹ́yìn náà wọ́n ní ẹni àbá ẹni tá a bá láàjọ tútù láàjù òun tún ti ju ọ lọ ẹnu kọ́ sáfún lé tọ àwọn ọ̀dọ́ nígbà tí wọ́n wà lọ́dọ̀ ẹ rí i pé ara wọn máa gbé pépépé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn yóò máa ronú bíi ká pé òun rí àwọn mẹ́ta mẹ́rin kan lẹ́ẹ̀kan náà kó wọ́n kán lò wọ́n ẹ rí i tí ẹlòmíràn náà máa béèrè pé ẹjọ́ sáà tí ẹ lè fi àwọn méjì jọ kan náà kí ló dé ìyàwó méjì jọ kan náà bàbá kájúkájú bẹ́ẹ̀ ti fẹ́ kan ni no òun ronú pé gbà tó máa fẹ́ méjì ló máa fẹ́ lẹ́ẹ̀kan náà títí lẹ́ẹ̀kan náà bá wò lágbára rí ọ̀kà so anabi sallallahu alaihi wasallam wa dojú kọ wọn ó ní ẹ̀yin ọdọ ẹnikẹ́ni nínú yín tó bá ti ní agbára yẹsi kọkàn máa bóbìnrin sùn ọ akọkọ lọ bá bàbá àtìyá rẹ tó bá fẹ́ jẹun ó pe bàbá ẹ má gbàgbé ọmọ yín bíi bẹ́ẹ̀ bá ra sọdún fáwọn ará ilé ẹ rà fọmọ ìyàwó tèmi náà á ọ sọ pé dáàdì ẹ ẹ rántí pé mọ̀ ń sọ kọ́ gbọ́ máa yín ẹ gbálé fún wa a'udhu billah so ìwọ fúnra ara rẹ kí kàtí pé di rẹ le ọ jẹ́ pé o lè sọkọ fún ìyàwó rẹ o sì tún lè gbẹ́rù rẹ̀ tó o bá ti lè gbẹ́rù rẹ̀ ọkàn lè sọ́kọ́ fún ni kò tí ì sọ̀rọ̀ ń bẹ̀ o. o lè gbẹ́rù rẹ̀ àmọ́ o lè sọ́kọ́ fún kò tún sọ̀rọ̀ ń bẹ̀ o. torí pẹ́ lómi òkóbó ni akramakumullah tọ́lọ́mbà ti tú àṣírí rẹ̀ kó tó fẹ́yàwó àníjọ́ fẹ́yàwó torí pé Islam ọ̀sọ́ pípẹ́ fẹ́yàwó torí kó lè máa bá yín fọṣọ torí kó lè máa bá yín gbálẹ̀ torí kó lè máa bá yín rúkà torí kó lè máa bá yín ṣe ráìsì kẹ́là Islam ó ní kí ẹ ìyàwó nínú àfojúsùn rẹ̀ òun náà ni kẹ́ ẹ lè bá a jẹ́ ẹni tó ṣe é pé yóò lè paramọ́ ẹni máa wá wàkúwà ẹni máa ṣèṣe kúṣe ìgbà tí ọkùnrin bá wá jẹ́ pé kò gbádùn ìdí rẹ̀ ṣiṣẹ́ kí ló fẹ́ fẹ́yàwó fún àwọn á ṣe sùúrù fún ọ pẹ̀lú ògbọ́ ọlọ́run ẹnu àdúrà náà lọ́wọ́ àti òfìfẹ́ tádùn abágbà inṣàlọ́ ọ̀padà máa ṣe bó ṣe yẹ tó o ti ṣe kádùn ọgbà náà kó tó di pọ̀ fẹ́ yà o. ọ̀hún anidakun má bínú àsìkò tí mo fẹ́ ọ sí ni àsìkò tútù lásìkò òjò bá ti dé ìgbà náà nídìí mi máa ṣiṣẹ́ ọba tí ó dásìkò òjò kó tó di pọ̀ fẹ́ yà o yẹn ni pé Islam kìí ṣe pé owó tọkùnrin ní ń ló fi ló sọ́dẹ̀ tọ́ fún pé kọ́ fẹ́ yà o. rárá ó lówó ọlá làáfíà yéésì sowó yéésì sowó jaburata àmọ́ ní ọ̀wọ́ ọ̀hún lè fi máa bọ obìnrin tó Islam ọgbà pé o. bá rí bẹ́ẹ̀ ó lè fẹ́yàwó anabi sallallahu alaihi wasallam ní ká fẹ́yàwó yẹn oní rẹ ju yín lẹ̀ máa kú o nítorí pé ẹyin jú òun náà ó níjọsìn tọ́lọ́wọ́n bá tó ní ká máa fi ṣe agbọ́dọ̀ máa fojú wa wò wò kú o èèyàn sì gbọ́dọ̀ gbójú rẹ lọ síbi tí ó ti fi léèrè kórè tó bá ní ìyàwó rẹ ìyàwó rẹ ní kó máa wò ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà àǹbùkátà ká túnra wa rè ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó fẹ́yàwó ẹ rí i pé wọn ní lè síjú sókè kí wọ́n wo ìyàwó wọn yóò máa ṣèṣe kójú tì ọ́ ìyàwó yóò tún máa sọ pé kójú sókè ẹ wò wá nígbà tí èsì pa àfìgbẹ́ rẹ́ra yóò tún máa sọ pé ojú tì mí ní sọ̀rọ̀ pé rí ọ lánàá subhanallah àmọ́ tó bá ń wo àwọn obìnrin olóbìn ẹ̀rí tí kálukọ́ ọ̀ràn jù dáadáa wọ́n máa wò ó káma ṣe fún wọn kóró kọkọlà tẹ́lẹ̀ ni àti ló wò dẹ́ẹ̀kẹ́ rẹ̀ àti kọkọlà pélé mo ṣe fọkọ tẹ́lẹ̀ àti bá a mú mi áhà kí ló kàn ìyàwó tiẹ̀ tọ́yẹ kó wò kó yó kò ní wò yọọ ma ṣiṣẹ́ mú mi ní inú ìjọ fìràwùnà àbí òye wa yọọ ma wá tán ara jẹ ìyàwó ma wá òkú tó òun ti fẹ́ àdánwò yìí ná torí pé ìbànújẹ́ ńlá ni fún ìyàwó tọkọ ọba wò ìbànújẹ́ ńlá gidigidi nítorí ọ̀nà yóò ti mọ̀ pé ẹ eh, òun ò lè pẹ́ ń bì òun ò lè pẹ́ ń bì torí ẹ̀ ní Islam sọ pé kò sí ìhòòhò láàrin ọkọ àti ìyàwó ọ̀dà tí wọ́n bá ti wá gbàgbọ́ yẹ ẹ̀sìn dáadáa báyìí tó ń wo ìyàwó rẹ̀ láwòyò tó ń wo tínú rẹ̀ ń dùn ẹ dàgùn sẹta nǹkan pàǹdà wo lọ wá fẹ́ níta tí ọba tiẹ̀ jẹ kò sí ara tí islam fẹ́ mú nù tó sọ pé ìwà àtìyàwó rẹ kò sí hòhò láàrin so that anybody whosoever she may be kò sí lóde tí ó wàá fi nǹkan kan tí ó fi gbọpọlọ rẹ kò sí. ìrẹ́ la Nabi sallallahu alaihi wa sallam ló fi sọ pé tẹ́nìkan bá róbìnrin kan nu wa lóde tóbìnrin yẹn tó wá fẹ́ mú kọ́kàn rẹ̀ ó mì tó fi fẹ́ bẹ̀rẹ̀ sí ní ronú ìránù tètè padà lé ọlọ́báyàwó ẹ̀ torí nítorí lára rẹ̀ torí rẹ̀ fi fẹ́ dàrú ń bẹ lára ìyàwó rẹ̀ náà kálukú ó sinmi dárí torí ẹ̀ka fẹ́yàwó ni ó di alẹ́ rẹ̀ júlẹ̀ nítorí níyàwó nítorí dájú òun náà ní wípé yóò tún lè rọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá a máa ń ṣẹ̀ látàrí pa àròbìnrin àlòbìnrin yóò jìnà sí. bákan náà ẹni tó bá níyàwó ẹ rí i pé kò ní lọ gọ sínú kọ́rídọ̀ kan kọ́ máa wo gbogbo àwọn obìnrin tí ń lọ tí ń bọ̀ lẹ́bàá yunifásitì tẹ̀wọ̀n pọ̀pọ̀lọpọ̀ àwọn yunifásitì àkàràwọ̀n kó mo lọ àfi tọ́lọ́run bá ṣàánú wọ́n máa jáde ń jáde aṣẹ́wó ni láwọn ọmọbìnrin ó lè wọ gbogbo ẹ̀wùjọ́ ẹgbẹ́ ìjàkadì ní òfin wọlé ìjàkadì láfi bọ̀. kíkẹ́ lè bá rí bí gbogbo oríkèsè máa kí ní polongo ní polówó ránu ni àkàràwọ̀kùmọ̀lá ẹ̀ sì ní bá lẹ́ni tí ọmọ lọ wá wá awò kan máa ń fi sójú tó yẹn bá ti fi sójú báyìí lọ́pọ̀ gbogbo èèyàn sí òhùn wá èèyàn ni lẹ́yìn kó àwọn ẹni tí ti dàrú dànù àwọn náà fẹ́ máa di gbogbo ara yìí ẹni tó sì níyàwó yóò lè sọ ojú rẹ̀ kò ní máa jó dáta dànù lórí kó fẹ́ wo gbogbo ibi tí wọ́n ti ń ṣe zìnà lórí kó fẹ́ wo gbogbo ibi tí wọ́n ti ń bọ́ra wọn sí hòhò yóò tún lè sọ owó rẹ̀ yóò sọ ẹyinjú rẹ̀ àbí ọ̀hálẹ̀ níyàwó wà máa wá búráùsì bíi ránù ìyàwó rẹ̀ náà sì máa wù ọ́ sótètè à yóò kọ́ gbà ń sẹ̀tì yóò ti gbàgbé kó lẹ́ fi rà yóò lẹ́ mọ́lẹ̀ lọ́ba fọkọ̀ fọ́ ẹ̀yin rẹ̀ ni ọwọ́ àti ọmú yóò fún ẹ̀wù mọ́ ọlọ́run pé kí ló ń ṣe é bẹ́ẹ̀ ni kí ló ń ṣe ọ gbádùn láṣà pípọ̀ gbádùn ó dàbí obìnrin kanu bàtọ́ fẹ́yàwó wọ́n lọ sọ pé ìyàwó rẹ o ìyàwó ti wọ jìlbáàb jẹjẹjẹjẹ rẹ kó tó di pọ̀ fẹ́ gbàtọ́ wọn fẹ́ tán wọ́n á sọ pé ọ̀n fẹ́ kọ́ máa bójú ìyàwó sì gbọ́ sí ọ lẹ́nu bójú ìwọ wà lọ wọ yàrá kan tí o gbé kọ̀ǹpútà sí ọmọ wa lọ browse ọmọ wa àwọn blue film tẹ̀sí ma gbé gbogbo ń tẹ bá bò títí àsìrò tùjọ kan náà ṣe ìyàwó gbàyọ̀ǹda ọkàn wọlé oṣooṣù ẹ̀ nídìí kan ọgbàyọ̀ǹda ọkàn wọ bí tó wà ń jọ kan ní ẹ eh, my love ọmọ pé my love ti ń love ẹlòmíì lórí system tó rí báyìí ọkọ̀ọ̀kọ̀ ti kọ̀mpútà dànù báyìí ọ̀daràn ni ọ oníkèmí ọmọ àbójú sá ọmọ awòwò kù sá tó o túmọ̀ sí kọ́ daràn ni ọ nígbẹ̀yìngbẹ̀yìn wọ́n padà túkà ní eléyìí sọkùnrin gidi àwọn tó ń wò lórí system máa bá wọn sùn. akramakumullah. A rí i pé téèyàn ọba ti níbẹ̀rù ọlọ́run iná ni ó tún fẹ́ tó tún máa ṣe ti ọ̀dà gẹ́gẹ́ bí ìyàwó kan tó ká ọkọ tiẹ̀ náà ni ọkà pẹ̀lú yẹsẹ pé ń wẹ̀ ń fọṣẹ yẹn gbòdì ó lóun fẹ́ kí jáde láàrọ̀ àà ìyàwó na ọ̀ kí ló fẹ́ ìyàwó fún kọ́lọ̀ tó ní kíyàwó náà kà ìyàwó náà wá ní ẹ dákun nítorí ẹ̀rí tọkọ ṣe ni inú rẹ̀ ń bí o kí ló ń lè ṣe à wọ́n lò sójúṣe rẹ bó ti ṣe yẹ kí á ní láàrì rẹ ṣé láàrì rẹ ní kọkàn máa ro kakọ́ máa tẹ̀bà kọ́ máa gúnyán kọ́ máa ṣe fùfú láà ó sójúṣe rẹ bó ṣe yẹ ìwọ́n ló mọ́kọ̀ rẹ fẹ́ máa hùwà rà ní bá rẹ̀ nìí ìgbé òògùn àbí kí lẹ̀ ń sọ a ní kí lọ gbọ́ nítorí ọgbọ́n náà làwa sọ ìwọ ló sojú sí ọsàn bá lọ́kàn jẹ́ pé a ní kò sojú sí ọwọ́ àtòbí ìjọ mélòó lọ́wọ́ akọ mẹ́sẹ́jì pé Allahu akbar níjọ́ tẹ sọ fún òun ọ̀ká fún òun wò pé òun náà àmọ́ ìgbà tó ń yí ìwọ̀n padà tó ń tún gbé ọwọ́ mi ọkọ òun sọ fóun pé òun ò tún padà sídìí à ń fọṣẹ́gbòdì ma èmi ọ̀ wá kọ́mẹ́ǹtì ma wọ́ lọ́mọ ẹni tá a wí fún ọba tí ọgbọ tọpọlọpọ obìnrin fẹlíọ náà làwọn náà fẹlíọ lásán because wọn kọ́ lẹ́kọ̀ọ́ lé rẹ̀ kó tó lọlé ọkọ wọn àfi yé e, báwo lobìnrin ṣe máa ṣe pẹ̀lọ́kọ rẹ̀ sẹ́mi pé nínú tẹ́rìbì àtiwátá ti ní láti tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ òkè ká kọ́ ọmọ irú ẹ̀kọ́ yun afẹ́ bọ́ ọmọ jẹ́ nìyà ọ́ ṣé àwọn bàbá tí wàá kọ́ wa bẹ́ẹ̀ táwọn ẹ̀yà wa kọ́ wa bẹ́ẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa délé ọkọ yóò wá lọ di fèlìọ̀ àwọn ọkùnrin ọmọ wa wá wàkúwà káàkiri sẹ́yìn mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ti kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ní ìsìn lórí ẹ̀rọ ayélujára wọn oríṣiríṣi nǹkan oríṣiríṣi gbogbo ránù gbogbo rẹ́pẹ̀ gbogbo rádaràda ńlọpọlọpọ ti kó sórí. So, ṣé irú àwọn eléyìí náà lóbìnrin kan mọ àbọ̀ àlẹ́ ọkọ lọ́dọ̀ ọ̀nà àjọkọ̀ pẹ́ńbọ̀ yọ ọmọ ọgbẹ́ bá nídìí mi kọ́ wá ni à ó ṣe rẹ nítorí pé àwọn ọkùnrin yẹn ní ìsìn tí wọ́n ń rí tí wọ́n gbọ́ ó ti pọ̀ jù sòkè mọ́ adi pàdánù ilé ọkọ kọ́kọ́ rí ó lè bà lè rẹ́jú lẹ̀ ìwọ náà ló mú lẹ́ni tó ṣe wípé à ń bọ̀sibọ́sí pé ọmọ wà wá kú wá káàkiri anábì ni wọ́n ahsanu òun náà ló sì lè mú yẹn sọ abẹ́rẹ́ téèyàn bá fẹ́ yàwó èèyàn máa ń sọ abẹ́rẹ́ wa man lam yastati' èèyàn ò lágbára àti lè fẹ́ yàwó èèyàn lè bọ́ obìnrin lò ṣùgbọ́n èèyàn ò lè gbé ẹrù ẹ̀ èèyàn lè gbé ẹrù ẹ̀ ṣùgbọ́n ara èèyàn ò jí pépé. pé irú eléyìí ò lè fẹ́ yà wò akramakumullah á lágbára àti lè fẹ́ yà wò ká máa yà máa kẹnuru kó a máa fi sẹ̀sìn fọlọ fa innahu lahu wija tó lẹ́ni tí wọ́n yà mú báyẹn yọ dàbí kí wọ́n tẹ̀ ni ẹ̀yin já sì tẹ̀ lọ́dà kí lọ́ fẹ́ máa wá kò ní wá ìtumọ̀ sí pé àwọn ọ̀dọ́ wa arọ̀ wọn. wípé kóníkálukú wa gbìyànjú láti fẹ́yàwó kóníkálukú gbìyànjú láti lọ́kọ nítorí pé tá bá fẹ́yàwó oríṣiríṣi ìdẹ̀ra làwọn náà rí mbẹ́ oríṣiríṣi dáadáa ni ó ṣẹlẹ̀ sí wa mbẹ́ àwa náà gán àti ẹ̀jẹ̀ ni tó jẹ́ pé ó lè mójútó nǹkan láì jẹ́ pé ó ń bùkátà kẹlòmíì ó tún kún lápá. ṣùgbọ́n bàbá yẹn pé wọ́n nìkan náà ló ríra rẹ wọ́n nìkan lọ dára rẹ mà nítorí súnmọ́ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ìwà responsible tọ́mọ bá ti níyàwó nìsín òun náà ti bẹ̀rẹ̀ sí ní bear responsibilities kódà àwọn bàbá rẹ màmá rẹ wọ́n máa pé yes ọpọlọ ọmọ yìí ti ń pèsè torí ọwọ́ tí fi máa àwọn nǹkan ọ̀pọ̀lọpọ̀ màmá yìí mà kọ́ ma wọn wọ́n gbọ́n kọjá sísọ wọ́n sì jiná kọjá báwọn ṣe ń lérò àfi tán bá délé ọkọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan táyọ̀ máa rò pé ẹ fẹ́ kọ́ ẹ fẹ́ kọ́ ẹ fẹ́ kọ́ ẹ ti rí kíni ó náà ti ṣe àti fojú wo bẹ́yìn náà ṣe ń ṣe ó náà ti ṣe lọ́nà tó dáa jù torí ẹ̀ nígbà tí àwọn ọmọkùnrin wa tí wọ́n bá kọ̀ láti níyàwó oníyàwó alẹ́nu bí wọ́n mú àwọn ọmọ ọlọ́mọ wọ́n ń fún wọn márùn ògiri nínú òkú nígbà táwọn ọmọbìnrin táwọn náà bá kọ̀ láti lọ́kọ òní yà wá lẹ́nu wípé àwọn náà wọ́n bẹ̀rẹ̀ sí ní ka àwọn novels burúkú wọ́n bẹ̀rẹ̀ sí ní wo àwọn fíìmù ránù èyí tí máa mú kóbìnrin ọmọ owóbìnrin kọ́lọ̀ wọn ẹlẹ́dàá kọ́ sànù wa. akramakumullah kóbìnrin kọ́ lọ́kọ lásìkò wọ́n bẹnu tó pàtàkì nítorí pé ilẹ̀ obìnrin kìí gbèsù ilẹ̀ obìnrin kìí gbèsù tóbìnrin bá lè lọ jáfara tọpẹpẹpẹpẹ kó tó lọ́kọ yọ ìyàlẹ́nu bí òdodo ní pé ilẹ̀ obìnrin gbèsù ó lè délé ọkọ nísì kó kojú ìṣòro tí ò tí ò mọ̀ kó lè kojú rẹ̀ láyò bóyá àìtètè rọ́mọ bí bí ẹni tó wọlé ọkọ nìyẹn lẹ́yìn ìgbà tó pé thirty five years ó wá sí fourteen years pẹ̀lọ́kọ òun fi lọ bí forty nine years ọlọ́run kádàrá kọ́ ọmọ wà láàánú so ó ti wá wọ àwọn ọdún nǹkan oṣù ọ̀wámá subhanallah ó wá ń sunkún lẹ́ni tí ń sún ẹ̀jẹ̀ ẹ dákun solution wo lẹ rò kó lè wà mọ́ kò ní fẹ́ rọrùn àbí ìtọ́ pẹ́pẹ́pẹ́pẹ́ kó tó lọlé ọkọ ìgbà tó wá délé ọkọ wá ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù oyún ọ̀wà á ń bọ̀sibọ́sí pápá bímọ wọ́n padà wá parí sórí pé wọ́n lóbìnrin yẹn ti dàgbà ó ń lọ bí fifty five years náà ronú wípé bóyá wọ́n lè gba àtọkọ rẹ̀ kí wọ́n fi kún ẹyin tiẹ̀ wọ́n dà papọ̀ ẹsẹ̀ máa ń ṣe nu physics wọ́n padà wá tún dá padà sínú obìnrin yẹn pé bọ́yọ̀ lè fi di oyún kóòrù ìgbàdá gba ẹyin ìyàwó wọn á rí i pé ọkọ tó ń tí kò ti dàgbà ju ìyàwó lọ gan àtọ tiẹ̀ sì ń ṣiṣẹ́ ẹni tó lè dọmọ pọ̀ mbẹ́ ṣùgbọ́n ẹyin tìyàwó ti lẹ́ẹ̀ ẹyin tìyàwó ti lẹ bàjẹ́ wọn á ní táwa lẹni tí ó volontia tí ó gun àwọn lẹ́yìn láì jẹ́yìn adìẹ akramakumullah torí ẹ̀ kéèyàn tètè lọ lé ọkọ because tọ́lọ̀ ń bá lọ kádàrá pé wàá lọ wà sẹ́mi kí tẹ́ bá tètè mà wọ́n tètè máa wá solution fún yàtọ̀ sẹ́ni tó pẹ́pẹ́pẹ́ tilẹ̀ ti sú gan-an tó wá rí solution gan ó lè má wúlò fún un ma torí ẹ̀ arọ àwọn òbí náà kámẹ́tẹ̀ ẹni tí wọ́n máa lọ àti lọ́lé ọkọ àwọn ọmọ wa la ọ̀pọ̀lọpọ̀ ọmọ máa ti sọ pé ó kéré ó kéré fúnlé ọkọ ọmọ ọdún mélòó ni ọba yìí àwa bí màmá náà bí ẹ̀yin náà ọmọ ọdún mélòó ni ibà yìí ó lò ti tó forty three ọmọ yìí tó fẹ́ lọ́lé ọkọ ńkọ́ ó sì ti wà lọ́mọ twenty four twenty three forty three minus twenty four nineteen nineteen ìyá ti bímọ o ìyá wa sọ kọ́ ọmọ twenty four sí kéré abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o kí ni wọ́n pe lẹ́yìn àbòsí nù sẹ́mi kí nígbà sẹ́yìn ti one twenty four bóyá ti bímọ kẹta so kìí ṣe léyìí tẹ kọ́kọ́ bímọ ẹ wá sọ kó kéré fúnlé ọkọ ok ọdún mélòó náà wàá tó tí ó fi tó lọ lé ọkọ wọn bùkátà kó pé forty sá a'udhu billahi minash shaitanir rajim. tẹ̀lé ìjẹba àwọn. bàbá tó lọ́mọ kéré kò tí ì tó lọ ilé ọkọ á rí pé ìwọ gan alára wọ́n fobìnrin lọ́ọ́rì ike eléyìí ń sì bẹ́ẹ̀ bá fẹ́. àkọ́kọ́ béèrè tó ọkọ sí orí ọmọ ọdún ti pé twenty nine ọ̀nà ah, no no ọ̀dọ̀ àwọn ọmọ bí ọmọ eighteen nineteen lèmi fẹ́ fẹ́ ọmọ tiẹ̀ sì ti wọ twenty four fúnlé ọkọ ìwọ tí wọn náà ń wọ ọmọ eighteen nineteen táwọn aráyé yòókù náà ya arúgbó làwọn wà ní. lọ́wọ́ túmọ̀ sí pé kóníkàlùkù wa kó sára. bákan náà ara Islam fi sọ pé káwọn wa ó náà ní pé bó náà sì ẹni tó ma. náà sì di bàbá báwo làwọn náà sì báwo lèyìn ò ṣe ní tán láyé àfi ká fẹ́yàwó àfi ká lọ́kọ àwọn nìyẹn bá a lọ bá a níyàwó tá a lọ́kọ èèyàn ò lè tán láyé torí wọ́n ń bára wọn sùn wọ́n ń bímọ a sọ pé àfi kéèyàn pọ̀ láyé kéèyàn sì má tán láyé látàrí zina nítorí pé àwọn ọmọ zina àwọn ọmọ burúkú nìyẹn anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú àdéhìí kan tó fẹsẹ̀ rìn lẹ̀ ó ní àlùmọ̀ mi wọn ò ní yé máa wà nínú oore lópin ìgbà táwọn ọmọ zina ọba ti kọ̀ láàrin tọmọ zina bá ti kọ̀ láàrin àlùmọ̀ mùsíbà bẹ̀rẹ̀ fìtínà dénú ẹ sì àwọn Yorùbá náà wọ́n ní gbogbo agboolé tẹ bá rí ti ń tòrò ọmọ àlebẹ ni ò tí ì dàgbà so ọ̀rọ̀ tí yorùbá wí wọ́n ti múnú àdìsá nàbì sallallahu alayhi wa sallam tóró ní àlùmọ́ọ̀mì kò ní yé máa wà nínú orí lópin ìgbà tó máa zì náà bá ti pọ̀ láàrin. torí akramakumullah bóun lèyàn ṣe kọ̀ bóun láti ṣe sọ ìbí wa níbi màá pé ọmọ tèmi lélẹ́yìí yé sọ ọmọ rẹ tí wọn náà fi màá kọ́ ọmọ tiẹ̀ ní kèé tèmi àfi ká fẹ́ yà wò. tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ọmọ olùkọ́ wọ́ọ̀dù hospital àwọn yóò ti fẹ́ lura wọn pa torí pé ńgbà tóbi fi ma ẹnìkan wá ọgbọ́mọ ó ní ọ ẹkú ọmọ mi jòjòló ibi náà ti ń gbé lẹ́nìkan bá ti dé pé ọmọ olọ́mọ rẹ jòjòló bá obìnrin ta ló nínú wa <laughs> ṣé bàbá wa pin sórí ni wọ́n mú ni àbáyà ṣé ẹsẹ̀ ni wọ́n kó ni abẹ́yìn subhanallah torí ọmọ olùkọ́ wọ́ọ̀dù ẹ̀ mórí tọ́lọ̀ ń ṣe fún yín nígbà tẹ́ ń dunú pé wọ́n bímọ fún yín táwọn èèyàn bá yín yọ̀ lẹ́yìn náà rọra ń rẹ́rìn músẹ́ nítorí pé ẹ̀ ṣe zìnà ni tó bá gbé zìnà lẹ́sẹ̀ ọkàn yín lè balẹ̀ káyipẹ́ ọmọ kan obìnrin kan bí fún yín lọ́nà zina ẹ̀ wá ń fà á ká. Dẹ́rẹ́kọ́ ni ìwọ tiẹ̀. Ẹgbẹ́ ti fẹ́ kó ara rẹ̀ pé kọ́mẹ́jọ pé ń wo ọmọ yìí o. Torí ọ̀nà tá a gbà bí ọmọ yìí kọ́mẹ́lọ jẹ́ pé òun ló àbí òye òun ni ọmọbìnrin yìí bí fún kọ́má olóyèkà ń gbọ́ ọlọ́mọ tọ́ ni. Ọba àjẹ́ pé wọn nìkan náà lọ́ba ṣe sìn ọmọ ọlọ́mọ náà ni. Ọ̀rọ̀ ọmọ tọ́ tọ́rọ ọmọ sí náà ní bàbá kí ló ní? Ìyá nìkan ló Bákan náà alislam ó ń fẹ́ oníkálukú wo tiẹ̀ láwọn kan tí ọmọ kó kápá àwọn ọmọ mi ni ọmọ mi ni ọmọ mi ni kò lè ṣe é ṣe láìpẹ́ yàwó islam tún wá ń fẹ́ pé ìwọ ọyàn bó ṣe wà wọ́n kó o sokun ẹbí pọ̀ pẹ̀lú àwọn èèyàn míì tí ìbíjọ dà yín pọ̀ báwo ló ti fẹ́ sokun ẹbí nígbà tí wọn náà bá kọ̀ tó òbí ma tó ọ̀fẹ́ yàwó a lè sokun ẹbí pọ̀ bẹ́ẹ̀ náà ni islam ń fẹ́ kọjá pé láwùjọ wa àwùjọ wa dá a máa farigima a máa fajagba kò lè ṣeéṣe àfi kọjá pé oníkàlùkù wa fọ́ọ̀mù fámìlì bẹ́ẹ̀ náà ni islam fẹ́ ká láàánú ká láwọn èèyàn kan tá à ń ṣàánú kò lè ṣeéṣe àfi ká fẹ́ yàwó islam fẹ́ ká láwọn kan tá a máa náwó lé lórí kò lè ṣeé àfi ká fẹ́ yàwó torí ẹ̀ ìgbéyàwó nínú Islam Islam sì wá lójú kòkòrò láti fẹ́ yàwó ó sì dá àwọn ọ̀dọ́ ó dá wọn yarí pẹ̀lú ìṣeni lójú kòkòrò yìí àwọn àyà kúránì lọ́pọ̀lọpọ̀ àtàwọn àdìsá nàbì sallallahu alaihi wa sallam ni wọ́n pè wá lọ sí ìdíkà fẹ́yàwó nítorí pé ìyàwó níní ọkọ níní òun náà ni búlọ́ọ̀kù àkọ́kọ́ fún gbogbo ẹni tó bá fẹ́ malé epo náà fẹ́ ní ẹbí tòun àti pé àwọn olùmọ́wá nípa ṣẹ̀ríyà wọ́n ní ìgbéyàwó òun náà ni al-aqdu alladhi yu'ti li kulli wahidin min az-zawjayni. حق الاستمتاع بالآخر على وجه مشروع òun náà ni contract tí ó fún èkíní kejì ọkọ àti ìyàwó láǹfààní àti lè jẹgbádùn ẹnìkejì rẹ̀ lọ́nà tó ṣe pọ́pọ́ òfin ọlọ́run ń dáńpẹ̀ nígbèyàwó ni àjọṣepọ̀ tí ó fún èkíní kejì ẹni tọ́jọ́ dá nǹkan pọ̀ yẹn láǹfààní àti jẹ̀gbádùn ẹnìkejì rẹ̀ re tó bófin mu. báwo láti wá máa fẹ́ yàwó Islam ó sì wá lójú kòkòrò pé ká sẹ̀sà ká sẹ̀sà obìnrin tá a fẹ́ fẹ́ ni àjọṣepọ̀ kan ní tá a fẹ́ kọ́ máa lọ bẹ́ẹ̀ lọ́lọ́pàá tó ṣe wípé kò ní í wá sópin àfikọ́jẹ́ pé kú ní òtù wọn ká bí islam ṣe ń fẹ́ gbéyàwó lò torí ẹ̀ ló ti jẹ́ pé abẹ́yàwó akọ̀yàwó lẹ̀mú kì í ṣe tí òfin ṣẹ̀ríà tó pe ni lọ sí di kájẹni tí ó darapọ̀ máa ní tí máa ń ṣe bẹ́ẹ̀ àwọn tó bá yẹ pé kò sọ́nà àbáyọ míì níbi àìgbọ́ra ẹni yé èdè òye tètè ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó tí wọ́n túká lọ Islam ò bínú sí pé wọ́n á túká ń gbà náà. torí ẹ ẹni táwọn àjọ máa bẹ lọ bẹ́ẹ̀ tẹ́ pé ikú iná ni à ń wò ó pé yọ padà tú wa ká ó yẹ kó jẹ́ pé ẹni tá a ṣẹ̀ṣà rẹ̀ tí ó wù wá pé kírù rẹ̀ ọmọ abẹ pẹ̀lú wa ni táà sì ní fẹ́ fi sílẹ̀. Si ohun yòówù ọba àgbà àní fẹ́ fi sílẹ̀ torí ẹ̀ islam ní ẹsẹ̀ tayáwó nínú àwọn tó níwà táǹtì jẹ́ ẹni tó dáa ẹni tó lẹ́sìn ẹni tó ṣe pọ́ ẹni tó ṣe wípé ọkọ̀ abẹ́rẹ́ má yéésù ń ṣekúṣe yéésù ń rànù ìsìláàmù sì wá ó sì wá ní káì níbi àti tẹ̀sà àyàwó lásán látara báwo lórí báwo ló ṣe dáa tó báwo ló ṣe rẹwà tó gbogbo eléyìí rọ lásán ni o ẹni bá wo wípé obìnrin yìí áà ah, ó ti rẹwà jù ojú rẹ̀ ti ń dájú ohun rẹ̀ gan lè pààyàn tọ́ níjọ́ padà pọ̀ náà nítorí pé wíwo àwọn nǹkan yẹn ó náà nítumọ̀ ṣùgbọ́n kì í gbé e tán kì í gbé e tán tọ́ba fẹ́yàwó arẹwà ojú tá a fi rí nígbà tá a fi kọ́kọ́ fẹ́ òǹkọ́ láàtún máa fi rí mọ́tọ́ba tó sùn kan sígbà ó sì bẹ̀rẹ̀ sí ní sá wa pé bí mo ṣe rọmọ yìí nígbà tí wọ́n kọ́ fẹ́ kọ́ lórí máa o wọ́n lọ sọ́ra rẹ o mójútó ara rẹ máa o díẹ̀ díẹ̀ náà Islam kọ̀ fún wa láti ti torí ilé ńlá ẹbí ńlá tóbi ti wá wọ́n ké torí rẹ̀ láti máa fẹ́ Islam sì tún kọ̀ fún wa láti torí owó tí ń bẹ lọ́dọ̀ obìnrin kọ́yẹ́kẹ́ torí rẹ̀ la ṣe fẹ́ ìsìláàmù kọ̀ fún wa o láti ṣẹ̀ṣẹ̀ ẹni tá a fẹ́ fèsì gbèjì ara wa nínú ìgbésí ayé wa táwa pẹ̀lú rẹ̀ ọjọ́ mọ́ wa nígbà tó dùn nígbà tó kan nígbà tí ń dá nígbà tó kù díẹ̀ káàtó láì jẹ́ pé a sì wádìí fínífíní ta lọ́mọbìnrin yìí ilé wo ló ti jáde àwọn ta làwọn òbí rẹ̀ ẹ dákun ẹ̀yin tẹ́ ń jọ ń gbé pẹ̀lú ẹ̀ báwo ni wá rẹ̀ rí. torí tó bá ti lọ kẹsẹ̀ bọ́ tó kọrùn bọ́ kẹ́ bọ̀rùn. ìyẹn sì máa fẹ́yàwó tí wọn padà rí pé kò pé òun kò wó tí òun ní mọ́nà àbáyọ kódà yóò tì ọ lẹ́nu láti sọ pọpọ lẹ torí ìsọnu tí ọba dé yọ kọjá àbíkí àfọ gbogbo ayé gbọ́ kó ṣe ìyàwó lánàá gbogbo ayé tó wá gbọ́ lẹ́yìn oṣù kan pọ ọkọ ìyàwó òun aa irú ìyàwó lọkùnrin kò ní sùúrù táwọn máa wí nù torí pé talábàárà láàárín ẹnìkẹ́ rí délé ìkànnà nítorí òun ṣe fún ọ ntí wọ́n rí nínú wa rẹ̀ àti ṣe sí rẹ̀ tí wọ́n fi fẹ́ tú lẹ̀kọ́ máa lọ àwọn ò ní rí kíkọ́ ọ̀lẹ̀ tó kọ́ ọ̀lẹ̀ làwọn ò rí. torí ẹ̀ Islam oníkẹ́ ẹ̀sìn wádìí ta lóbìnrin jẹ́ fẹ́fẹ́ inú mọ̀lẹ́bí wo ló ti jáde kó wọn rí inú mọ̀lẹ́bí wọn láì jẹ́ pélé ológun lẹ lọ ètùkọ́ yà lọ sílé babaláwo kan babóyẹ̀wò kan abóńjálàbí kan pé kọ́ bá yín wò bó lóbìnrin yìí bó ló máa rí kí ló ń ríran rí òpònú tiẹ̀ náà tó ń fi lura wọn pẹ̀lú ìyàwó rẹ̀ lójoojúmọ́ sẹ́wọ̀n kó náà tó ti yẹ kó rí fún àtìyàwó yọ máa lura wọn sọ yẹ kọ́ fẹ́ ó lóun ọ̀hún ò tí ì gbowó nígbà tó ń fi fẹ́ yàwó òbúrò ó ti gbowó nìṣó ti gbólu màdàbà tó rọ́tún la síjọ́ tá a sọ̀rọ̀ ìyàwó tó ń apẹ̀rẹ̀ ọ̀ lórí òun ríran ọlọ́wọ́n bá nìkan lọ́wọ́ máa ń tọ́ pamọ́ àmọ́ èèyàn béèrè ẹ sì béèrè kí sí lọ́dọ̀ àwọn ọ̀tá rẹ o ẹ̀sẹ̀ wọn kọ́tọ̀ òdì fẹ́ kọ́tà fún yẹn bẹ́ẹ̀ náà lóbìnrin tó náà bá wádìí ọkùnrin kí sí lọ́dọ̀ àwọn ọ̀tá rẹ o torí tó bá béèrè lọ́dọ̀ àwọn ọ̀tá kí ni wọ́n tún sọ bẹ́ẹ̀ yẹn bá fẹ́ ru eléyìí ó kó lórí ibú ṣètọ́ni ó béèrè lọ́dọ̀ àwọn èèyàn tó yẹ kó súnmọ́ kó wọ́n sòdodo fún ọ nítorí pé téèyàn bá lè rí ìyàwó sẹ́sà òǹkan ni sábàbí àkọ́kọ́ tí máa jẹ́ kí ilé èèyàn kó jẹ́ ilé tí ó láyọ̀ ìsì máa ṣe sábàbí kó jẹ́ pé tọ́lọ̀ ń bá tọ́ bá kádàrà pé kẹ́ bí ma àwọn ọmọ padà di ọmọ tó dáa àwọn ọmọ nínú ẹ̀mí wọn lára wọn ìṣesí wọn ìwà wọn gbogbo ọ̀dà yóò wù yàn wò àmọ́ tó bá lọ ṣẹlẹ̀ pé obìnrin burúkú ló fẹ́ ìyàwó rédèrèdè ló gbé ẹni rádaràda lọ fẹ́ Allah ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ìwọ kọ́ gbà àwọn ọmọ náà rírì torí ẹ̀yin kánjú ìyẹn kánjú mọ́kọ ìyẹn sì kánjú múyàwó ìyẹn farabalẹ̀ adúlọ̀ tún á kún un. kíkọ́ lọ́wọ́ ọba ọba yẹn ṣe ṣàyàwó tó dà èèyàn lè máa bẹ lọ fọdún gọ́rọ́ fún mi níyàwó tó dáa fẹ́ ràn mí lọ́wọ́ jẹ́ ríyàwó tó dáa láti fún mi tó ní ràn mí lọ́wọ́ jẹ́ lọ́kọ tó láti ọ rí pé àdúrà bọ́ sànù rẹ̀ náà àmọ́ ọmọ gbọ́n ọmọ mà èmi degree holder. ní ìwà ni máa bí wọ́n ti lè máa ṣe kíni ọ̀ padà múmu kúmu náà ni ọ̀ padà múmu kúmu torí ẹ̀ àwọn nǹkan tí Islam ní ká wò tá a bá fẹ́ sẹ́sà yàwó alákọ̀ọ́kọ́ nínú nǹkan ní kíká sẹ́sà yàwó tó dáa a ti sọ bí Islam ti ṣe sọ pé ká wá ìyàwó tó dáa táwọn àròyìn tó dáa ti ń bẹ lára rẹ̀ kó nù lè bá bímọ tó dáa fún wa. nínú àwọn kẹta wàá wò nígbà àkọ́kọ́ an takuna dhata khuluqin wa din ìyàwó yẹn gbọ́dọ̀ níwà kó sì lẹ́sìn gbogbo ìyàwó tá a bá fẹ́ kó níwà kó lẹ́sìn ẹ̀sìn tẹ́rí yẹn òun náà ní nǹkan tí ó pàtàkì jù tá a máa wò níbi bá fẹ́ yàwó torí pé ìyàwó tó bá lẹ́sìn kìí tẹ̀lé fẹ́nu rẹ̀ kìí sì gbà fúnra ara rẹ̀ láti ṣe nǹkan kan tí ó balẹ̀ rẹ̀ jẹ́ ẹni tó bá lẹ́sìn ẹni tó lẹ́sìn kò ní pa ìtọ́jú àwọn ọmọ tiẹ̀ tì fún nání kò sì ní pa ìtọ́jú àwọn ọmọ rẹ̀ tì fara àdúgbò kò sì ní jẹ́ni tí kò máa ṣojúṣe fọkọ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ nítorí pé ẹ̀sìn tó níyàn yóò ti kọ́ ní gbogbo ẹ̀ ẹ̀rú ọmọ bá láti sin tí ò ní jẹ́ kó bá dáadáa pàdé lọ́dọ̀ Allah. a sì mọ̀ pé ẹ̀sìn tó náà nìkan náà la lè fi tọ́jú àrùn àrùn náà kàn ẹni tó bá lẹ́sìn téèyàn bá fẹ́ ẹ̀yàn ṣòfò ẹni tó bá sì lẹ́sìn ẹ̀ bá ìwà pálapàla pàdé lọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ nǹkan pàtàkì tó lè múni fẹ́ obìnrin láyé ọ̀nà lẹ̀sìn rẹ̀ ojú ń dán olójú tòmátò olójú báwà irọ́ ń gbogbo eléyìí dárí ètò ètò jà ní kíni àti ẹ̀sìn ló jà nítorí pé tó o bá ti sẹ́ni tó lẹ́sìn ó síra rẹ ni o. ọlọ́run ẹlẹ́dàá wa ní fassalihatu qanitatun hafizatun lil ghaibi bima hafiza Allah àwọn obìnrin rere àwọn náà làwọn obìnrin tí máa dúró sílọ̀ pé sẹ́ni tó ti pọ́ pa ìjọsìn tì wọ́n sì jẹ́ni tí máa sọ ìtọ́lọ̀ ọba ẹlẹ́dàá wa tó kí wọ́n sọ wọ́n á máa sọ. So, anabi sallallahu alayhi wa sallam náà sọ pé tunkahu al-mar'atu li arba'in nǹkan mẹ́rin ni wọ́n máa ti torí rẹ̀ fẹ́ àwọn obìnrin li maliha wọ́n máa fẹ́ wọn torí dúkìá tí wọ́n ní wa li hasabiha nítorí ìdílé ńlá tó ti jáde iyì tó náà ní báwọn wa li àti nítorí ẹwà rẹ̀ walidiniha wọ́n á sì máa fẹ́ wọn torí ẹ̀sìn wọn fọ́ọ̀rù bíi dàtí dín ìwọ jèrè ẹni tó lẹ́sìn ni o ẹni tó lẹ́sìn ni kò jèrè tẹ̀rí bá tiẹ̀ dẹ́ tó bá kùnà láti ṣe bẹ́ẹ̀ ọ̀ padà jẹ́ ẹni tí èèyàn bá fẹ́ tó jẹ́ pé kò lẹ́sìn ọkàn díẹ̀ wá kò lẹ́sìn lówó ni kọ̀lẹ́sìn ọkàn tìdílé ńlá wá ni kò sí tàbí ṣùgbọ́n pé tó bá kí torí ọ̀kan nínú àwọn nǹkan mẹ́ta yòókù lọ bá fi fẹ́ obìnrin tí ò lẹ́sìn kò sí tàbí ṣùgbọ́n pé òfin náà lọ́ padà mú. tó ti gbé Islam ọ̀tako káti torí owó fẹ́ obìnrin ọ̀tako káti torí ẹwà ká fi fẹ́ obìnrin kọtako káti torí iyì rẹ̀ látàrí ìdílé tó ti wá fẹ́ islam ọ̀tako ṣùgbọ́n níta gbàlérò ni pé kọ́kọ́rọ́ jẹ́ torí owó nìkan kọ́kọ́rọ́ jẹ́ torí ẹwà nìkan kọ́kọ́rọ́ jẹ́ torí iyì nìkan ẹ̀sìn náà gbọ́dọ̀ àwọn arábìnrin tó lẹ́sìn lásán tó gun rẹwà a sì rí mi ìtọ́ rẹwà tó lẹ́sìn ọ̀dájú pé ìtọ́ rẹwà tó lẹ́sìn dáa jùlọ tóró ti ní nǹkan méjì. arúbìnrin kan tó lówó tó tún lẹ́sìn a sì rí kan tó yẹ pé ẹ̀sìn lásán ló ní kò lówó ọ̀dájú pé ètò lówó tó tún lẹ́sìn ó dáa ju ètò ẹ̀pẹ́sìn lásán ló ní lọ. bẹ́ẹ̀ náà ni ètò tí a fi yìí tó tún lẹ́sìn ọdẹ àbíjọ ẹ pé ẹ̀sìn lásán ló ní kò jábì yìí lọ. àwa arúbìnrin kan owó ló ní kò lẹ́sìn àmọ́ sọ pé torí ẹ̀sìn ló ń fi fẹ́fẹ́ torí ẹ̀ kọ̀ ẹwà ló ní kọ̀ ó ní torí ẹ̀sìn ló ń fi fẹ́ o torí ń fẹ́ kwẹ́sìn lọ́dọ̀ yìí iyì ló ní kọ̀ lẹ́sìn wọn wá ló ń mọ̀ pé tó ń bá fẹ́ yẹn mọ̀ kó lẹ́sìn wọn fẹ́ bọ́ sọ́wọ́kọ́wọ́ sẹ́ẹ̀fẹ̀ abẹ́ ẹ̀ nífẹ̀ ẹ̀ dáhùn ẹ sọ pé sẹ́yìn náà ráyè fúnra yín àbí lèkí ó lọ fẹ́ wọ̀ ètò bá fẹ́ wọ lèkí ó kọ́ àwọ̀ madrasatu siratil mustaqim àmọ́ ọkọ ni wọ́n fẹ́ ní nìsinmi ọ̀rá yìí lè kí ó kankan tẹ́wìí bẹ́ẹ̀ ẹ̀ dáhùn tẹ́fẹ̀ẹ́ abẹ́ẹ̀nifẹ́ akẹ́fẹ́ lọ́dà because sẹ́mọ̀kẹ́lò mi ní sìn á sọ pé òun fẹ́ fẹ́ yín torí pé lówó ni o bí wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ irú yín ló wọ́n á fẹ́ sẹ́yìn ọ̀fẹ́ ọlọ́mọdé kà ó èyàn kó bẹ́ẹ̀ ni ẹnìkan rí à torí ọlá tẹ́ni ni ó wọ́n á fẹ́ yín lọ láàrún ló fẹ́ jẹ ẹ má fẹ́ ẹnìkan sọ yìí pé níṣẹ́ ló ń kọ̀kẹ́ fẹ́ yín lórí pé wà á pò ẹ má fẹ́ amẹ́nìkan sọ fún yín pé ẹnu ọ̀mẹ́ yín sì lọ́kọ̀ láyé so ṣùgbọ́n ọlọ́run fún mi lówó ìyìn wọn fẹ́ kó sí gbogbo ọwọ́kọ́wọ́ ẹ̀yin imam ni mo fẹ́ kẹ́ fẹ́ mi ìwọ ustad ẹnìkan ọ̀fẹ́ mi. kí wọ́n kẹ́ máa kọ́ mi lẹ́sìn kẹfẹ́ lọ́dà nítorí insha allah yọ padà gbẹ́sìn yẹn yé yóò sì máa nù gbèsè ayé rẹ̀ ti wàá kó ẹni tẹ́ máa rán létí gbogbo gbà sọ wọn pé sọ pé ń fi ọ ìwọ ló ọ nítorí ọmọ kọ ẹ̀sìn naa náà wàá dà sí mo rí tó ń yàtọ̀ sẹ́ni tó ṣe é pé òun sọ pé owó yín lòun wá jẹ ẹjọ́ tó bá ti tọ́kẹ̀ sílẹ̀kùn kọ́ máa lọ bẹ́ẹ̀ sì sílẹ̀kùn yóò fò gànà. tó eléyìí túmọ̀ sí pé ẹ̀sìn pàtàkì jàmá ẹ̀sìn pàtàkì yàtọ̀ sí kóbìnrin wa sọ pé mo fẹ́ kọ́ fẹ́ mi kì í ṣe nítorí pé olówó oníkìníkan àmì mi mẹ́sì máa máa kọ́ ṣé irú obìnrin lọ́ọ́ yẹ ṣé ẹ̀yin ọmọ gbọ́rọ̀ síyàwó yín lẹ́nu ṣé ìyàwó ló máa ń gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ni àbọ̀kọ ló máa ń gbọ́rọ̀ sí ìyàwó lẹ́nu ẹ̀ mọ̀ kí lẹ́ẹ̀ máa ṣe lẹ́kọ̀ọ́ nbì. ó sọ wípé wọ́n máa kọ́ kí ó lọ́wọ́ náà bá lọ fẹ́ sẹ́wọ̀n pé ǹjọ́ tinubu á bí o tọrọ atẹ́tìrà kalẹ̀ pé lónìí o àlùsùlù tàlátà la fẹ́ kọ́ ó fún ní òsùlù tàlátà túmọ̀ rẹ̀ àwọn àpilẹ̀ mẹ́ta ọjà nígbà tí mẹ́ta tòtòrí pé wọ́n lọ́kọ́ mo sì máa ṣètò kùtù tó ọmọ tútùkùtù bí ọmọ akọta ní kí o ṣe ọ sọ̀rọ̀ pé ń jẹ́ ni mọ́kà ni àmọ́jọ́ máa kí ó yàwó ha so nítorí délé kí àwọn ọjọ́ máa kí ọkọ rọrùn ju kí ọkọ jẹ́ ọmọ kí ó yàwó lọ. eléyẹ àwọn obìnrin mi máa ń ṣàṣìṣe mẹ́wọ́ ó sì ti da ọ̀pọ̀lọpọ̀ ilé ọkọ ọ̀pọ̀lọpọ̀ wọn rú obìnrin kan máa sọ yìí pé ẹ nígbà tó ń fẹ́ òun ò dẹ̀ mọ pé kó ṣe rí nìyẹn kó dà gan tó bá ṣe fọ̀rọ̀ì kò ní ṣe nàwáfìl ẹ gbọ́rọ̀. wípé ẹ máa mójútó àwọn sọ̀làwà àtìtọ́jú ara ẹ̀ àmọ́ kì í ṣe àwọn nàwáfìl. nígbà bá wọn bá òjò ṣe bàjẹ́ ẹni tí ń ṣe fọ̀rọ̀ì èèyàn dáadáa ni àbí èèyàn kú. dáadáa ni. òun máa sọ pé ẹ sà òun ọmọ bóyá kóun dẹ̀ fi bẹ́ẹ̀ kíkélélẹ̀ ṣé kì í sí lọ́ọ̀ rárá ni èsì lọ náfìlà ni ó ti ẹ̀fì pẹ̀lẹ́pẹ̀lẹ́ fìtò inṣàlá yọ padà máa ṣe àwọn náfìlà náà. bákan náà ẹlẹ́kejì ìyàwó tẹ fẹ́ fẹ́ ẹ ṣàkíyèsí ike láti inú fámìlì tó dáa tíwa wọn dáa tẹ́sí wọn sùn wọn inú obìnrin ti wá. torí tẹ bá lọ fẹ́ yàwó níbi tó yẹ pé ilé burúkú ni wọn lẹ́sìn ìranù ni wọ́n fi síwájú rádaràdá ní sísí wọn kò sí tàbí ṣùgbọ́n ọmọ yìí náà lè ti jàjẹ́ nù fún àwọn òbí rẹ̀ tó náà padà wá sọ lé rẹ̀ di rádaràdá tó kọ̀ǹtró rẹ̀ tí ò ní gbọ́ kọ̀ǹtró torí rẹ̀ tí ẹ̀ bá fẹ́ fẹ́yàwó yọ̀ọ́ kọ́ wo bàbá ọmọ tó fẹ́ fẹ́yìn irú èèyàn fámìlì rẹ̀ bó lórí ó súnmá kọjá pé bí ìdìnnìlá tó bá fi ọmọ rẹ̀ kọ́ ọmọ rẹ̀ náà mú wà bàbá rẹ̀ kó mú àyà rẹ̀ kí wọn náà fi fọ́ọ̀mù fámìlì tó dáa àmọ́ bàbá fi ń fọ́gò bàbá tó yẹ pé ń gún kò bàbá tó yẹ pé ń gún ni lọ́bẹ bàbá amúgbó wọn á lọ parí rẹ̀ gáràjì wọn á ní dáàdì mi lè fẹ́ bá yín sọ̀rọ̀ kan pàtàkì ọba tún fa gbóhùn ọ̀rọ̀ wo lọ̀rọ̀ pàtàkì yẹn mò ń gbọ́ báyìí polisi charge pé òun fẹ́ fi ọmọ yín ni pé à ṣé ìwọ lè ó lè fọ́gò sẹ́wọ̀n kérò ẹyẹ lẹ́yẹ wọ́tọ̀ ó náà mọ ọgbẹ́ni tó bá lè fọ́gò fi tiẹ̀ ni ìní ọ̀fọ̀ mọ́ wọn náà sọ pé ọba ti lọ́lọ́ wa ń bú ọmọ rẹ̀ pé ọmọ ọmọ àta bàbá rẹ̀ ọmọ àta ni pé ọmọ bàbá òun ní bàbá àta tẹ́lẹ̀ kó tó fẹ́ òun sọ̀nkàn mi pẹ̀lú ìtumọ̀ sí pé bàbá rere ni ká máa wá ti fi ọmọ wọn ká má fẹ́ àwọn ọmọ àwọn bàbá burúkú ẹ̀yin náà sì ti ń rí inú láìpẹ́ nínú nǹkan táwọn yẹn máa ń rìpọ̀t oníkíyàwó ngbárí ọ̀dá gbogbo nǹkan tó ń tó bá ní kó ṣe kò ní ṣe ìfẹ́nu rẹ̀ lọ́ọ́ máa ṣe tẹ́lẹ̀ lọ́ọ́ fẹjọ́ sùn àwọn òbí rẹ̀ gan wọ́n sọ pé ah kí ni káwọn wá ṣe sí. tẹ̀mọ̀ kí ngbà tẹ bá ti fẹ́ ọmọ nílé tí ọ̀dà kí ni kò ṣe sí lóòótọ́ tí kò tuntun bí ni wàhálà ti ẹ̀rìn kìí ṣe wàhálà tàwọn mọ́ torí ẹ̀ ẹjọ́ ká máa kíyèsí o kìí ṣe kó ju obìnrin dání ká máa wò ojú bàbá rẹ̀ ọba rí sákúsákú kí ti ya rẹ̀ orí sákásáká eléyìí tó dáa lọ́dọ̀ tí wàá ní kí sí mọ̀lẹ́bí yẹn sí mọ̀lẹ́bí tó dáa nípa ẹ̀sìn sí mọ̀lẹ́bí tó máa mójútó ń tọ́ pàtàkì yẹn tó máa ń jìnnà sí wà burú torí pé ọmọ yìí náà kò jábọ́ láti sánmà síbẹ̀ àmọ́ pé bẹ́ẹ̀ náà wọ́n ti tọ̀ so tẹ́yìn ọ̀bá wa fẹ́ ọmọ níbi tó dáa ẹ máa pariwo náà ní títí láéláé nínú tẹ́sán wò òun náà ni kí obìnrin kọ́ jẹ́ pé ó kẹ́kọ̀ọ́ kọ́ jẹ́ ẹni tó kẹ́kọ̀ọ́ ó sì jẹ́ ẹni tó pán kọ́ mọ́ di afọ́nufọ́ra lẹ́sẹ̀ kì í ṣe skul láfi wọn o tó bá yẹ kí skul and certificate láfẹ́ fi wọn àwọn obìnrin tí ọba ti ní certificate ńlá wọn ní lọ́kọ̀ nílẹ̀kọ̀ lílẹ̀kọ̀ èèyàn kọ ẹsẹ̀ dìgbà tí èèyàn bá lọ skul torí pé gbogbo àwọn èèyàn láyé ẹ̀rí kó agbọ́n jura wa lọ a sì lẹ́kọ̀ọ́ jura wa lọ ọgbọ́n àtẹ̀kọ́ kì í ṣe skul ọ̀pọ̀lọpọ̀ ti mú ẹ sì mọ̀ pé pọ̀lọpọ̀ náà lọ sí skul tó yẹ pé abọ̀ ló mú bọ̀ mbẹ́ òdo lọ́gbà jáde mbẹ́ náà lẹ́sẹ̀ ìdíjà ló máa máa béèrè pé ẹ dákun ṣé iṣẹ́ tó ń ṣe owó tó ń gbà sọ́tọ̀ àkùsítọ́ onítorí pé sàtífíkẹ́tì tó ń fi ṣiṣẹ́ wọ́n bò ń ṣe ni tẹ̀sílẹ̀ nù alẹ́pẹ̀ lọ́lọ́gbọ́n àbábọ̀ olè tó nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nígbà táyé dáyé skul skul náà máa fi wọn ọpọ́n skul náà máa fi ń wọn ìmà sàtífíkẹ́tì náà máa fi wò pé téèyàn gbọ́n àbí ọ̀gbọ́n tó nímọ̀ àbí ònímọ̀ wàrà sàtífíkẹ́tì pálí lásán ni. ó indicate kó o ti pass through this level and this level and this level lópin ìgbà tí wọ́n bá wá ti sẹ́tọ̀ sàtífíkẹ́tì rẹ yóò wà meaningless. torí pé nǹkan ló kó màsí ọ lórí ìwọ ló dúkùú lọ́mọ wá wámọ̀ lọ́mọ wámọ̀ lọ́mọ wámọ̀ tí ó fi jẹ́ pé o ò síwẹ́ẹ̀rí yìí gbà gbèsè sàtífíkẹ́tì láàfin wọn ọmọ mi wà nísìn primary lásán lọ́lọ́ ó sì ní ìmà ó lóye èyí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó lọ pólì tó lọ yunifásitì wọ́n lè má gbọ̀ngbọ́n bá wọ́n lè má lóye bá kèésì ṣe òyìnbó tó bá ń sọ lẹ́nu rẹ̀ láàmú àfi wọ́n á nítorí pé ẹlòmíì ọgbóyìnbó kò nímà ẹlòmíì nímà kọ̀gbóyìnbó sẹ́wọ̀n kóyìnbó èdè lásán ni tó bá yẹ pé èdè lásán lọ fẹ́ fi mọ̀ bí ìyàwó lọ fẹ́ fẹ́ ní mà ó padà mú òdo torí pé lómi gbóyìnbó kò lè kọ̀wé èdè sọ lẹ́nu tẹ́yìn ń wò pé ọ̀dà bíi kẹ́ máa pọ́n ètè rẹ̀ lá tẹ́ bá ní kọ́kọ́ wà láì kò lè kọ́ tọ́lọ́ gbé àwùjọ bí tó yẹ pé gbogbo wọn èso èdè méjì òyìnbó lọ ni ibi tó ti mọ gbogbo àwọn òyìnbó bọ́ọ̀lù gínú àmọ́ tó bá ní kọ́kọ́ kò lè kọ́ tó bá ní kọ́ka kò lè ká irun wọn pọ̀ láyé. tó ibi tí èèyàn ti máa ń mọ̀ pé èèyàn nímọ̀ kò nímọ̀ ẹ̀ dán ọpọlọ rẹ̀ wò ni látàrí ìbéèrè ẹ fi wọn pé a orí ọmọbìnrin pé ọgbọ́n púpọ̀ tó bá tún wá lọ ní ìwé ẹ̀rí tó ń ṣọ́ ọmọ ní tí wọ́n fẹ́ fà yọ ni pé kò níwèé ẹ̀rí kò túmọ̀ sí kọ́ máa lọ́kọ̀ọ́ torí kórì rẹ̀ pé kí ni a fẹ́ fi ìmọ̀ obìnrin àti kórì rẹ̀ ó pèsè ìwé rẹ̀ ni wọ́n fẹ́ fẹ́ kí ni a fẹ́ fi ìmọ̀ rẹ̀ ebi yàwó lẹ́yìn fẹ́fẹ́ àmẹ́yìn nídìí òye ìmọ̀ atọ́pọ́lọ́ rẹ̀ fáwọn ọmọ yín tó bá bí nítorí pé tí ìyá bá ti lè jábọ̀ ó súnmọ́ káwọn ọmọ náà gọ̀ tí ìyá bá yóò pè ó súnmọ́ káwọn ọmọ náà yóò ẹ̀rí ṣe lẹ́yìn ọmọ sọ̀rọ̀ máa ń dojúmọ́ ń dáadáa ẹ máa sọ̀rọ̀ rẹ̀ dáadáa tẹ̀yìn bá jẹ́ ẹni tó ẹ ní pé tó wà ń sàkáání yín nìmà. torí kẹ́yìn ti máa burú tó wà náà ìmọ̀ kan ẹ sì máa dáadáa tó wà nínú mà dáadáa ń lẹ́yìn ọmọ fẹ́ fáwọn ọmọ yín ọmọ yín ìdí bá fi lè tí sẹ́yìn bá ti ń kọ́lé ní ọmọ wò gbàtẹ́yìn bá mú ọmọ lórí tẹ́ mu lọ́rùn pé ẹ̀yin ọmọ ẹ̀kọ́ tí mẹ́kọ́ tí wọ́n kọ́ yín o kò yẹ kẹ́ ẹ má fi sílẹ̀ ọmọ kékeré ní ẹ̀kọ́ kìíní àní kẹ́ ẹ má pẹ́pẹ́ kẹ́ ẹ má pẹ́pẹ́ kẹ́ ẹ má lé má bá ti ṣe bíríkìlẹ̀ yà ó ti tó. tó bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ó lè kẹ́kọ̀ọ́ gidigidigidi ṣùgbọ́n gbà tó lọ fẹ́ yàwó tí ọmọ kankan gbogbo ìyànjú rẹ̀ lọ́ padà já sí pàbó lórí àwọn ọmọ ó ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn Islam ní Nàìjíríà wa ni ó mọ kí ó dáadáa gbogbo èèyàn ọmọ lọ bá àwọn ọmọ lọ kọ́ kí ó lọ́dọ̀ ṣùgbọ́n àwọn ìyàwó tó fẹ́ àwọn kúrúntù ni wọn ọmọ kankan nípa kí wọn ò tiẹ̀ ká fún àwọn ọmọ wa discourage àwọn ọmọ nípa kí ó bẹ́ẹ̀ ṣe bàbá yín àdáwò ló gbé òǹdẹ́bi kí ó wo àdáwò lẹ́yìn pé ẹ̀wọ́n kí ó dín kankan so ìyá tí ń jẹ àwa gan pọ̀ ẹ má gbà kí ó wo. ẹ má gbọ́nà kí bàbá àwọn ọmọ wa pé ẹ wá kọ́ ó yìí ẹ kọ́ kí ó yìí ikú ń bẹ̀ tó ń bá lọ ó tiẹ̀ kéré ju gbogbo adúrú tíra ìta ni ó kà á bàbá rẹ ni kà á tà. tòtòrí ẹ wá ẹni tó ní mà bá obìnrin ní ò ní ṣé mo pé kódà kó ti pẹ́ ẹkú kọ́ mà kò ní discourage àwọn ọmọ torí tó náà ń wá tọ́lọ̀ fóònù yóò mọ owó pé káwọn ọmọ wọn mà káwọn ọmọ wọn mà káwọn ọmọ torí pé bàbá wọn ọmọ torí di eléyìí báyìí ìpèníjà ńlá nu fáwọn òbí tá a bí ma àtọmọ alọkùnrin àtọmọ alóbìnrin gbogbo ẹja sí fún ọkọ mà ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ṣe máa ronú ọ̀dà wọ́n máa wò pé ọmọbìnrin lélẹ́yìí ẹ̀kọ́ kí ló fẹ́ kọ́ ẹ̀ńtọ́ padà lọ́lé ọkọ ẹ̀ mọ̀ pé bọ́mọ yín tó bá ṣe wà qualitative sí inú òòlì ọkọ tó náà wà qualitative àmọ́ tó bá gbé quantity lásán lẹ̀ ń wo àfa kò sẹ́ni tó ní lọ́kọ̀ àfi dúró lọ́kọ̀ ọ̀gùn náà ní ìyàtọ̀ ni ọkàn wà láàrin wọn ọmọ yín tó ní màtọ́ lẹ́kọ̀ọ́ wọ́n lè máa wá bọ̀ láti ibikíbi fún gbòòrò rẹ̀ òun náà làwọn sáfẹ́ fẹ́ ẹ̀yin tó wù ọmọ yín ọmọ yín ló wúra rẹ̀ kẹsẹ́ wà lónìí ní àbíkọ̀ ní gbogbo kíníkà ìmọ̀ rẹ̀ o lójú wà o torí ẹ̀ kò síye tẹ́ ẹ ná níbi àti kọ́ àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́ tẹ̀ ṣòfò ó lè má hàn sáwa lónìí yọ padà hàn lọ́la ẹ mọ̀ kóbìnrin mi ti lọlé ọkọ ó ti lé lógún ọdún gbogbo ògbà lóòrèkóòrè lọ́kọ rẹ̀ ń yọjú sáwọn òbí ìyàwó rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀bùn ńláńlá pé á ẹrí ìyàwó yìí tọkọ ẹ mọ̀ kí iṣẹ́ ńlá ni sàmọ́ tó bá gbọ́ wá fókọ́ọ̀sì lórí ọmọkùnrin nìkan àjẹpẹ́ kò sí wàhálà ẹ rí rìsọ́ọ̀tì táwọn ọmọbìnrin náà gbogbo wọn lọ́mọ gbogbo wọn ní kẹ́ fún ní equal right ẹdí káwọn ọmọ yẹn kẹ́kọ̀ọ́ àtọmọkùnrin àtọmọbìnrin ẹdí wọn kẹ́kọ̀ọ́ nítorí táwọn ọmọbìnrin náà bá lọ lé ọkọ fún lè bá àrọkọ gidi ọkọ tí ò ní máa gbé yín lẹ́nu jó tí ò ní jẹ́ kó ní ìjà ọ̀la ìta wàhálà ojoojúmọ́ ta ló fẹ́ bímọ tí ọ̀ràn lọ lé ọkọ kan máa ṣe wàhálà ẹbí sinmi làwọn torí ẹ ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa kò sínú islam bí kékeré máa sọ pé torí kọ́ ọmọbìnrin ni ẹ kọ́mọkàn kankan ọmọ òtí tó dá fọ́nkún ẹ kàn sí lọ́ọ́lé ọkọ ni pé kí ni ṣé islam náà lọ́kọ́ wa bá wọn kọ́ ajẹ́ kọ́kọ́ ní báyàwó fọ́nkún bóòlù ẹ̀yìn ó sì máa fíìlì níjọ́ tí àwọn náà bá ń so kékeré ní ọkọ dákun tó kún bẹ́ẹ̀ ń gbọ́ gbàgbé kó máa máa bọ́ fọ́nkún. akramakumullah èèyàn bùkátà láti tọ́mọ rẹ̀ dáadáa torí pé kò bá lọ́lé ọkọ ọmọ yín náà tí sọ pé ó ní achievement kò ní achievement ọmọ yín ló lá achievement sọ èèyàn gbọ́dọ̀ wá fọmọ tiẹ̀ sílẹ̀ kó wá jẹ́ pé ọmọ ọlọ́mọ ni ọmọ àmójútó a gbọ́dọ̀ gbìyànjú lórí àwọn ọmọ wa àmánà ni tọ́lọ́wọ́n bá fún wa. <coughs> bákan náà nínú nǹkan tá a tún wọ ẹlẹ́kẹrin wọn náà ní kó obìnrin dábàá fẹ́ kọjá bímabíma kọjá bímabíma wọn má sì jẹ́ àgà kí ni tẹ́sì tá a wá lè ṣe tá a sì mọ̀ pé bímabíma lóbìnrin kò sí tẹ́sì kankan dá sí torí kò sí hospital kan dá sí lọ tẹ́sì rẹ̀ pé ṣé yóò bímọ sí òní bímọ ọlọ́ọ̀lọ́mọ ta ni ó bímọ ta ni òní bímọ ṣùgbọ́n ṣẹ̀rí àsọ pé ibi tá a ti mọ̀ òun náà ká wo màmá rẹ̀ ká wo àbúrò àtẹ̀gbọ́n màmá rẹ̀ bó làwọn náà ṣe bímọ sí a ó nìkan ní ìyá rẹ̀ bí o kí ìyá rẹ̀ ó sì tó bí ó sì tó gún ọdún ọkọ a kò burú ẹ má bínú ẹ̀yin ọ̀rọ̀ra wá ìyàwó ti yí síwájú ní fámìlì wọn gbogbo àwọn ẹ̀gbọ́n àtàbúrò ìyá rẹ̀ ọmọ wọn kò sí wàhálà jazakumullahu khairan. àmọ́ a ah, ìyá rẹ̀ ó bímọ ó tó méjìlá ẹ̀gbọ́n ìyá rẹ̀ bí mẹ́sàn àbúrò náà oyún kẹtàlá lọ́wọ́ àná ẹ̀. masha allah la quwwata illa billah. ẹ fẹlẹ ṣàpèjúwe pé obìnrin yìí kọ́ bímabíma ló náà jẹ insha allah. sọ irú àwọn eléyìí lẹ́fẹ̀ẹ́ yéé ṣe ìṣó lẹ́pẹ́ kò ní gbọ́ kó dépò pé yóò bímọ. bákan náà nínú nǹkan tí sẹ́rí àtúnika wò lábẹ́ eléyìí á rí i pé àwọn kankan wà tá a tún lè detect lọ́spítù wọ́n lè wo obìnrin pé ṣé àwọn àrùn kan tí máa kọ dínà kóbìnrin olóyún tí ò sí lára rẹ̀ nítorí pé àwọn àrùn kan wà tó yẹ kí ní hospital medically àwọn lè detect ẹ̀ pé tí máa ń bẹ lára obìnrin kò ní bímọ ní bí medicine wọn ti fi hàn tonti pé tó bá wọ náà ló lè sè á kò lárùn kò sí wàhálà lábẹ́ bẹ́ẹ̀ lónìí a tún gbìyànjú láti rí gómìnà tá a fẹ́ fẹ́ yẹn ẹjẹ́ rẹ̀ ọ̀tá kó tiwa genotype rẹ̀ ọ̀tá kó tiwa gbogbo pé ẹ mo ti nífẹ̀ẹ́ rẹ̀ jù ní ẹ ayé àgbàdọ́lọ̀ bá wí ni csas wọn ló léwu wọn ló léwu torí tí s bá pàdé s ó lè di ss asas the same thing tó ó tiẹ̀ tún sẹ́pẹ́rẹ́ kọjá aa plus as ó sẹ́pẹ́rẹ́ ibi tó náà ti sẹpẹrẹ ni pé wọ́n bá burú dàrí rẹ̀ rí ọmọ máa jẹ́ as ẹnìkan ní àwọn bàbá wa àwọn bàbá ńlá wa táwọn wo eléyìí nu bí tí wọ́n ti máa ń gbà nù àwọ̀ wò nígbà tí ọmọ bá wa lọ di síkìlà tàǹdìkà tẹ pé yọ ọmọ bò ní kúfọ̀láǹdé ọwọ́ wọn bá tọrọ kọ́bọ̀ ká máa fi jẹun tá sórí pàǹtọ́jú ẹ̀ wọ́n á ní láwọn máa gba abẹ́rẹ́ yìí lọ́sọ̀ọ̀sẹ̀ abẹ́rẹ́ yìí sì kọ́ọ̀sì fourteen thousand àfa kò tó kíkọ́ mọ́ ó dìde o yóò máa gbà á ẹ wá rí i pé ọkọ yìí kanra yóò padà dún kanra kọ́dà àwọn oríṣiríṣi report ní ti ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó mi èyí ń fẹ́ sún ẹ̀jẹ̀ níbi tá a nù sí yẹn bí obìnrin tó lọ́mọ mẹ́ta lọ́lọ́run fún un ọmọ nǹkan ó máa ń sáré gbogbo ìgbà nípa àrò hospital wa mú káwọn lọ hospital gbọ́n fura ẹ lọ wo genotype ọmọ yìí torí pé as lọ́kọ as níyàwó wọ́n bá ti tẹ́tì pé ss ńlọmọ ọlọ́mọ wọ́n ní láti gbà làwọn ti kó máa kọ́ rọrùn kọ́ rọgbọ àkàrà ọmọkùnrin lọ́wọ́ ọmọ kan nu mẹ́tẹ̀ẹ̀ta náà tó ń tún kéré jù òun náà tún sáré wọ́n tún padà débi pé ẹwo jẹ́nútẹ́ẹ̀fù tiẹ̀ náà òun náà tún jẹ́ ss Allahu akbar tó bá mọlẹ́yọ̀ kan wàhálà ni báwo ni ó ti di méjì báyìí níjẹ́ wa wọ́n fẹ́ra wọn gbogbo ètò ìtọ́dún mẹ́wàá wọ́n wá ní àyàfi kóbìnrin ọ̀dọ́mọdúró bá ń nítorí pé tó bá tún lọ́wọ́ máa bí lọ kí ni àmọ̀ tí ó tún wà sẹ́sìmọ̀ kó rọrùn láti pìlẹ̀ kò ní ìdíkọ́ dáa dúró wọn àtọkọ yẹn ọ̀rọ̀ separate ni yóò máa bẹ lọ kí aa kọ́ wá fẹ́ọ̀ níìsì torí káwọn ọmọ olùbà máa jẹ́ as. akramakumullah àbí bí ètò jẹ́ kí wọ́n ṣẹ̀fẹ́ ra wọn kọ̀pẹ́ ọmọ kan tó bí dàbí kọ̀pẹ́ kò jìnnà ẹ̀jẹ̀ táwọn òwò kọ́ dá wọn lójú kó tó fẹ́ ra wọn wọ́n bá tètè lọ wo jẹ́lótáìpù ọmọ ọlọ́mọ dojoojúmọ́ ni àárẹ̀ wọ́n bá rí i ss lọ́mọ. ìyàwó wa ń sọ pé òun rò pé ẹ̀gbọ́rọ̀ òun rò pé aa lòun àmọ́ dọ́kọ lójú pé as lòun tiẹ̀ ọkọ náà tí kò kó mu lórí mu lọ́rùn pé tulas àfi kí wọ́n bá ń wọ ẹ̀jẹ̀ rẹ kọ́ dá lójú ìfẹ́ ti pọ̀ jù ìfẹ́ rọ́ àfáà. ọwọ́ ahàn ní ìsìngbà àwọn tó lọ tó ẹjẹ́ wò pé kí ni obìnrin as ọmọ wa di ss ọwọ́ ni ọmọ kan táwọn bínú gbogbo mọ̀lẹ́bí ọkọ wa ṣe family meeting wọn á ní tí ọkùnrin yìí tí ọba fọwọ́ ara rẹ̀ lé mọ̀lẹ́bí ó lé obìnrin ọba ni kí wọ́n mọ̀tẹ̀ tí sọ di ti mọ̀lẹ́bí ọba fún ìyàwó ní retirement early retirement wípé ọmọ wa lọ báyìí ìyàwó náà sì ló wọ̀ já fún wọn jáńpátá torí àwọn fámìlì sọ pé ètò ẹbí nìsí kò tí tó sùn mélòó ojoojúmọ́ owó lẹ̀ ná lọ sí tù. akramakumullah ọ pàtàkì ká ọ pàtàkì náà ni Islam ṣe sọ fún wa ìgbẹ́jẹ́ bá fẹ́ fẹ́yàwó ẹ̀ máa lọ jìnnàjìnnà nítorí yóò ti káwọn ọmọ yẹn lágbára ti tọ́ka sílé inú ẹ bá sọ fún àwọn bàbá wa tẹ́lẹ̀ sí wọ́n wò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn bàbá wò wò ṣùgbọ́n táwọn bá fẹ́ àwọn máa jìnnà ẹ rí i pé ní Yorùbá lẹ́wọ̀n lásìkò bá jọ pa yín pọ̀ pẹ̀lú obìnrin wọn ò ní jẹ́ kẹ́ fẹ́ra yín wọn ni ẹ wàá máa fẹ́ra yín à ẹ̀yin mọ̀lẹ́bí mọ̀lẹ́bí báwò àdúgbò pa akọ̀sọ aṣọ àti mọ̀lẹ́bí ambọ̀sibọ́sí káà pa yín pọ̀ ṣé Yorùbá dàn o àdúgbò lè dàrú torí ẹ̀ torí akramakumullah ara requirement ni lónìí o lẹ́yìn náà ara requirement ni kí wọ́n wò ni obìnrin yẹn ṣe from HIV nítorí pé sẹ́yìn máa ń pé ìfẹ́ ti pọ̀ jù ìmánì pọ̀ ìwọ náà lọ padà pọ̀ nítorí ó lè jẹ́ pé HIV positive ni tó bá ti gbé ìwọ náà gbégbé kúgbé nù ẹ lọ wò ó bí ọba ká tètè túká ní sísàn ju di adìpó délé tán apàdà wàá mà lọ. wọ́n wo tiẹ̀ náà wọ́n lè ṣe màláìkà. so lọ́nà tí ó fi jẹ́ pé ọkàn obìnrin náà balẹ̀. tó bá jẹ́ pé ìyàwó kejì lọ fẹ́fẹ́ ìyàwó kẹta lọ fẹ́fẹ́ ìyàwó kẹrin lọ fẹ́fẹ́ ọ pàtàkì nítorí àlàáfíà àwọn obìnrin yòókù. kọ́mọ jẹ́ pé ẹni tó fẹ́ gbé wáyé àrùn burúkú ní gbé bọ̀ kọ́mọ bá sọ́ di kárí ilé torí ẹ islam ní ká wo àwọn nǹkan wọ̀nyí islam wa ni tó bá ṣe é ṣe òun ẹ jẹ́ kí ìyàwó tẹ fẹ́ fẹ́ kọjọ́ ọmọge kọ́mọdé abilékọ ọmọdé ta lọ́mọdé ọlọ́ni tí ò ti lọ ilé ọkọ kankan rí so bẹ́ẹ̀ lọ yẹ kí ìyàwó tẹ fẹ́ tẹ́fẹ́ ọ̀jẹ́ islam dáa pọ̀ because islam fẹ́ dínà gbogbo ranu gbogbo rubbish. tonti pé tó wá pé zina náà ló ṣe kò kò yọkù lọ́mọge àmọ́ dàrán ọ̀daràn ọmọge nìyẹn. akramakumullah jaabir ibn abdillah radiyallahu anhu wọ́n sọ fún anabi sallallahu alayhi wa sallam ńgbà tó ń darí láti ìrìn àjò kan àbò ti fẹ́yàwó nínú mo ti fẹ́yàwó anabi ní sọ́mọge lọ́fẹ́ ni àbábilé kọ́ ó lábilé kọ́ ni ẹ́ anabi ní halla bikran tulacibuha wa tulacibuk. èsì tí òbí ما kó ọmọge lọ fẹ́ tí wọ́n máa bọ́ ṣeré tí wọ́n náà máa bá ṣeré. wọ́n fọ̀rọ̀ eré síbẹ̀ ṣé abilékọ mèrè ṣe ni àwọn náà máa mèrè ṣe àmọ́ tọmọge kọ́ bíkọ́sì ọmọge òun kò lẹ́sìrẹ́sì kankan nígbà ọba kọ́ ni bọ́ba ti ní kọ́ máa ṣe ni àmọ́ abilékọ tọ́ba ní kó bọ́ sí ló ń bá mi mi ọ̀fẹ́ kókó kí ni ètò lé mi kó lọ́dọ̀ bàbá mú fún un. sori di eléyìí báyìí ọmọge òun tiẹ̀ òun ọpọlọ rẹ̀ fresh èyí ò túmọ̀ sí pé Islam ò sọ pé ò túmọ̀ sí pé Islam sọ pé kẹ́ ẹ má fi abilékọ o a ṣe gbogbo àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam abilékọ ni wọn Aisha nìkan lọ́mọge títí tá àìsà tó máa fífi soge sáwọn obìnrin yòókù gbogbo yín pátá ni abilékọ èmi nìkan lànàbì fẹ́ lọ́mọdé so Islam kò pé ká má fẹ́ wọn torí ẹ̀ téèyàn bá mọ kí èèyàn mọ tútùkùtù pé Islam ní ọ̀ràn àyàn ọmọ kìíní kan ń bò ń bẹ̀ tó bá mẹ́rin wọn gbẹ̀bùn ó sì lójú kòkò kò fún ọmọge ní priority lórí abilékọ. No èyí tí ò túmọ̀ sí pé má fẹ́ abilékọ tá láwọn á fẹ́ àwọn lẹ̀ láàfin wọn lẹ̀ fún àwọn àlùjáde nù àwọn náà lọ́kọ tiwọn so ṣùgbọ́n láàrin eléyìí mọ́ fẹ́ fẹ́lẹ́ mọ́ fẹ́ fẹ́lẹ́ ṣé ọmọge lélẹ́yìí abilékọ lélẹ́yìí ọmọge ní kò fún lọ́la sọ eléyìí ọjọ́ bá wọn. anabi sallallahu alaihi wa sallam. ó ti àtúnfi yé wa nù adé ilé tí bìnrin máa Majah tó gbé jáde tó sì jẹ́ xadé hadithan sahih láti ọ̀dọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu anhu ọ̀là nàbì sallallahu alaihi wasallam sọ pé tazawwajul abkar fa innahunna a'zabu afwahan. وانتقى وانتقى أرحامه wà á rò bọ́ bìlìyẹ̀tì anábìnrin ẹ máa fi àwọn ọmọge o fẹ iná hónà àdẹ́bò àfọwáhà torí ẹnu wọn dùn jù ẹnu ọmọge dùn jù tàbí lè kọlọ. bákan náà àwọn ọmọge à ń takò àrùhámà àpòbí wọn mọ́jú ti àwọn abilékọ lọ. ẹ̀rọ abilékọ gbogbo nǹkan ti gán lu àpò òbí rẹ̀ ọkùnrin kan ti fẹ́ rí ọ̀kan tún fẹ́ rí wọn náà nọ́mbà tírì abẹ́rẹ́ rí nǹkan bọ́ tọ́ eléyìí ẹnìkan kan ọba ṣe rí wà á rúbọ ọbẹ̀lẹ̀ sí i àwọn sì máa ń yọnu sí i tó kéré torí ẹ òun ó fresh nítorí ọba fún yóò tẹ́ lọ́rùn àmì ètí tuntun tv kan bọ̀ bóyá kò ní kò láyọ̀ ọkàn náà ló kó ba lọ́rùn so lọ́hùn ọkàn yẹn máa ń gbìyànjú bóyá já three hundred náà máa ń rà láàrin ọjọ́ méjì méjì tí wọ́n máa pín síra wọn so ó wá dọ́dọ̀ tiẹ̀ tó ti pé pọ̀ mọ́ hundred naira ilé máa pín láàrin ọjọ́ méjì méjì sẹ́yìn mọ̀ pé yóò bẹ́ẹ̀ ta ni ibi tá à ń ti ń bọ̀ gan dájú bí lọ so mo sì ní tọ̀ ń gan ò pé mi tiẹ̀ wá wọ́ọ̀sì àmọ́ bí n tọ́ ẹ pé ẹ ra pọ̀ mọ́ hundred naira fún pé màá jẹ́ láàrin ọjọ́ mẹ́ta tí o sì tíì ṣebí kankan rí oní òtún máa bọ economize ẹ báyìí ní ká kí o torí pé lè kárí tá a bá ṣe báyìí o lè tètè tán pé ọ fún ọ. so àwọn máa ń yọnu sí tó kéré sẹ́mu kábílẹ̀kọ generally generally kankan ló ṣe bọ́yọ̀ kọ́ kú àbí wọ́n kọ̀ ẹ̀hẹ́n tó bá kọ́ nǹkan kan náà lọ́fà tó bá jẹ́ kọ́kọ́ kú ó ti rá àwọn kankan tẹ́lẹ̀ náà tí ọba ti lé e tí ń ṣe sùúrù tí ń ṣe sùúrù kíkó tó dé fún ọkọ sọ àmọ́ máa gé ohun tí ìmọ̀ nǹkan kan tiẹ̀. bákan náà nínú àwọn kan sí Islam tún ní kẹ́ wò ó náà ní an takuna jamilatan maqbula kíyàwó náà rẹwà náà Islam náà pé ká máa fẹ́ gbogbo rubbish òun náà pé kíyàwó rẹwà níwọ̀n bá tiẹ̀ because tí ọba rẹwà wọn náà dúró ní gbébì kan kọ́ rẹwà tó eléyìí túmọ̀ sí pé kóbìnrin náà kọ́ because tó bá sọra rẹ lẹ tó bá slack nítorí dájú ni pé òun ní fẹ́ fi ọ torí ẹ kóbìnrin ọ̀sára kúsá kó ní o dùn wò nínú títì máa jẹ́ kóbìnrin ó dùn wò oníkọ́ máa wá hijab àìmọye obìnrin náà máa ń fẹ́ tí wọ́n rò pé beauty ju kó ṣe beauty lọ ni torí pé ń wá hijab tọkọ bá wá mú délé torí pé ah kò beauty ju báyìí lọ lọ́dọ̀ ń gbà fọlọ́ torí pé ẹ̀wù ẹ̀sìn ti ń wọ̀ lóde kò ń orí bó ń ṣe rí ó ń faramọ́. yàtọ̀ sáà ti ń sídìí lẹ̀ àwọn eléyìí ò bíútì kankan irọ́ lásán because nígbà tí pàǹdà lásán ni wọ́n gbé ká ṣùgbọ́n èyí ń hijab masha allah la quwwata illa billah bí ẹnìkan ọbẹ̀ fi ọmọ kan ọmọ yìí wá ń hijab wọ́n ní wọn mà bóòlù sì fẹ́ sọ hijab tó wọ̀ hijab náà ló fẹ́ kóbìnrin ọmọ wọ̀ àmọ́ wọn mọ̀ bọ́ sanra ni àbó ti ń sẹ́ríkì ìjáàbù obìnrin láti rí yàtọ̀ sáwọn ọ̀rọ̀ lásán káka ní ìhòòhò kátìtì tí ẹ̀yọ́ tètè máa béèrè irú eléyìí ẹ̀jẹ̀ pé déédéé peter rẹ̀ ti máa náà wọ́n gé aṣọ rẹ̀ so amílẹ̀ ìyàwó ìjáàbù làǹbùlàǹbù ẹ̀ ní mà ọwọ́ àwa kọ́gbọ́n pé ẹ̀dá àkókò ní ìsìn mà sọ̀sánra ni àbótín ó bi léèrè ó yà kàn obìnrin pé ẹjọ́ ẹjọ́ ọmọ ọ ṣé ẹ̀yin sanra ni àbí onídìkọ pé kejì torí èbú lè kejì ọjà sí pé ní ìmọ̀bọ́ yẹn sanra ni àbí tó akramakumullah ó ní ohun tó nílé bèrè kò burú nínú níbo lẹ ti sọ̀rọ̀ káwọn fámìlì rẹ̀ náà jókòó tì ó nínú pálọ̀ bàbá rẹ̀ kò burú nínú ẹ̀sìn kí wọ́n wà bẹ̀ ó ní wọ́n gbé bíi téèpù sọ̀kan wọ́n gbé kínní ọ̀kẹ́ kò sí wàhálà so ìwọ wa sọ pé tí wọ́n bá gbé nǹkan kan lórí téèpù wọ́n sọ pé wo lọ́ bá ń gbé kínní tó wà lórí téèpù wa bí ṣe wọn lọ ọmọ aṣọ bí ṣe rìn bó ni jèlúbàbù rẹ rí pẹ̀lú ara rẹ̀ lọ́sùn wa wọ̀ pé sọ́sara ni àbí ó ti rìn nígbà tó ti ṣe bẹ́ẹ̀ ó ní yes ó ṣe déédéé bó ṣe fẹ́ ẹ wà pọ́nlé tí Islam rà fóbi ẹ jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n á kàn sí wọ̀wọ̀ kú wọn ní pékin. lákàrà tontori obìnrin rẹ kọ yẹ kó nà rẹ wà níwọn bá tiẹ torí pé anabi wa sallallahu alaihi wasallam sọ yẹ kó obìnrin obìnrin rere nínú ìròyìn obìnrin rere obìnrin tó kí gbogbo gbàtọkọ rẹ bá ti wò ó yóò máa dùn bí kọ́lọ́ máa de ìdèkudè máa wú orí rẹ̀ kọ́ àbí kọ́lọ́ de wíìgì kan tí èsè tiẹ̀ kọ́lọ́ gbé sórí sẹ́wọ̀n pé nísìnyí wọ́n ti sa àwọn wíìgì lóríṣiríṣi bíi fìlà ẹ lè rí nísìnyí lónìí kọjá pérun rẹ̀ ó brown ló wá di lọ́la kó tún gbé white sí ló wá la kó tún gbé yellow sí wọ́n ń ta gbogbo ẹ̀ lóríṣiríṣi ọlọ́run láàánú tó bá ṣe bẹ́ẹ̀ bákan náà kí ẹ ṣe fi kọ́lọ́ di orí burúkú kan tí ò da bí orí Bob Marley kìí ṣe irú eléyẹn o ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run àbí kọ́ lọ gbówù ẹ òwú kan bí okun màálù ẹ̀rì tí wọ́n máa dè márùn ẹ̀yìn lọ́ọ́ ti rí kéṣe irun tọ́lọ̀ wọn adá lélẹ̀ eléyìí ò fún obìnrin bíútì o ó tún bàjẹ́ ni àbí kóbìnrin ọlọ sọ irun orí rẹ̀ di dáadáa kọ́ dáadáa láì sí irun a'udhu billah ètò tún gbàyàn lọ́kàn jẹ́ ni wọ́n láwọn obìnrin míì wà tí wọ́n ń wọ hijab táwọn náà dáadáa láì sí irun lé wọn nítorí wàhálà ni pé káwọn máa tọ́jú oorun káwọn máa segin káwọn máa ti sọ di dáadáa báyìí khalidina fiha ni. eléyìí ò fóbìnrin ní beauty so nítorí di eléyìí báyìí fóbìnrin túnra sí kí ni máa fóbìnrin beauty kọ́ máa wẹ̀ kó sì máa fi para tí ò ní bú ọ lára tí ó sọ ọdún òyìnbó ọ̀sán gan kọ́ ọ jẹ́ pé ló fi ń para kó sì létí rò sójú rẹ tó. So, eléyìí ni máa fún obìnrin ní beauty sàmá gbogbo àwọn artificial beauty eléyìí tá ń lò láyé sìn kóbìnrin ó dènà sí tí ẹni tó sì fẹ́ fẹ́ tó fẹ́ rí ọ for the first time tó máa ní wọn lọ pè ọ wá má yìí pọ̀ ń palẹ̀ mọ́ o má bá sì kò jẹ́ o kò tètè lọ ni torí pé tó bá máa múra ọ́n máa ṣe kínní artificial beauty ni ó rí i kìí ṣe natural beauty. àwọn tó wá kí wọ́n ṣe pé ọ̀nà wa yóò rí ọ bó ṣe rí gangan tó o bá wù tó o bá wù. àtọ̀sí lọ makeup makeup yẹn ẹ̀tàjẹ́ ni tókùnrin bá rí ọ lórí makeup tó fi fẹ́ ọ níjọ́ tó o bá makeup nílé sẹ́mọ̀tì nǹkan dé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ anabi sallallahu alayhi wa sallam oní idha khataba ahadukum al-mar'ah فإن استطاع فإن استطاع أن ينظر منها ما يدعوه إلى نكاحها فليفعل tẹnìkan nínú yín bá bóbìnrin sọ̀rọ̀ màá fẹ́ ọ. فإن استطاع أن ينظر منها ما يدعوه إلى نكاحها فليفعل. tó bá wà lágbára láti wo nǹkan kan tí ó mọ̀ fẹ́ wò torí àwọn kan náà àwọn sàhábà wọ́n sọ ńgbà tó ń gbọ́ bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ fóbìnrin tó ń fẹ́ fẹ́ títí tó ń fi rí nǹkan kan lára rẹ̀ tó mọ̀ fẹ́ kò túmọ̀ sí kọ́ lọ́ gọ́ síbi títí ń wẹ̀ o kọ́ wa kọ́ fẹ́ rí wóhò àwùjọbìlà tó lápèjúwe bóyá obìnrin yẹn ojú rẹ̀ ló ń rí. so ọwọ́ lọ gbọ́ síbi kan pé tó bá jáde wọ́n fẹ́ wọ àkọyìn sí rẹ̀ báwo lórí tó ń ta rí i pé ah eléyìí wọ̀ ló fi fẹ́ sàmú ìsìláàmù ọgbà kan fẹ́ àwòkọ́ ọmọ rẹ̀ torípa Ànábì sallallahu alaihi wasallam sọ pé unzur ilayha fa innahu ahra an yuqdama baynakuma ní ìgbà tí sàábì kan sọ pé mo fẹ́ fẹ́ torí pé ní òjì kẹpẹ fúnra yín ẹ̀hẹ́n ó wò ní òjì kẹpẹ fúnra yín lóye jẹ́ bó sì jẹ́ láti ti mọ̀ pé kò sí tàbí ṣùgbọ́n tóbìnrin bá rẹwà ó tó láti fi ọkàn ọkùnrin balẹ̀ ó tó láti kún ọkùnrin lójú ó tó láti dè mọ́lé tí òfin ni máa wá wàkúwà ká yàtọ̀ sí ti obìnrin ọ̀bá rẹwà bákan náà. àwọn ìròyìn míì náà tún wà jẹ́kọ́ àwọn olùmọ́tò tọ́ka sí gẹ́gẹ́ bí kọ́jọ́ kóbìnrin yìí báyìí ìmọ̀ tó ní ó súnmọ́ kó lè bọ́kọ gbé toró lùmọ̀ lọ́kọ apá kan náà fuqaha ò tún sọ bẹ́ẹ̀ apá kan nínú wọn tún sọ pé pé ọkọ yìí olówó ni ilé ńlá lobìnrin náà ti jáde nítorí ọ̀nà táwọn olówó máa ń gbé ìgbésí ayé wọn gbà kọ́ làwọn mẹ̀kúnnù máa ń gbé ìgbésí ayé wọn gbà tí olówó bá lọ fọ́ọ̀mù mẹ̀kúnnù láìsí yẹn kó tó di kó balance ó máa ń pẹ́ tọ́ bẹ́ẹ̀ náà ni tó bá yẹ pé mẹ̀kúnnù lọ lọ fọ́ọ̀mù olówó kó tó lè convince ìyàwó rẹ yọpẹ̀ gbogbo tó bá ṣe ọ̀ma ṣe náà bákan náà àwọn olùmọ́tò ní ká tún wo ẹ iyì iyì ó lè jẹ́ pé ẹni ńlá ńlọkọ ó yẹ pé àwọn yàní àwọn èèyàn tí ò tí ò jábì ni obìnrin yìí àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n tó jọra wọn ó lè pẹ́ wọ́n tó jọra wọn ó lè pẹ́ tọ́ nítorí ti eléyìí báyìí àwọn nǹkan mìíràn tún wà táwọn olùmọ̀ tún sọ ti darúgbó kí wọn lọ kọ́ ọmọ pínrín sí kí wọn máa kó bá ń fọ́ rẹ́yìn ẹni tí mo gbọ́ fún ni kọ́ ọ máa bá ń fọ́ lẹ́yìn má dá mi láàmú ọbẹ̀ tà kọ́ ọ má fẹ́ yà wò ọbẹ̀ tà kọ́ ọ má fẹ́ yà wò àbíkọ́ lọ fẹ́ yà arúgbó wọ́n sì jọ ọmọdé kékeré ọ alẹ́gbẹ́ màmá màmá rẹ ni wọ́n fẹ́ fẹ́ níbo ń bẹ̀ so eléyìí ibi tá a ti dúró ní lónìí abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́ta wa ilé tó ti tòrò kọ́ lọ́n má dàrú eléyìí tó ti pé ń dàrú kọ́ lọ́n bá wa tó ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́ta wa kó ṣe dáadáa fún ní kálukú wa وصدا دافوان الله القيامة سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد أن يبين السبيل كي tọkọ òun ìbá sojúṣe tó sì ń béèrè fún ìbálòpọ̀ ṣé ìyàwó lè máa kọ̀ fún àbí ò lè kọ̀ fún ọlọ́run ẹlẹ́dàá wa kó fún àwọn ọkùnrin lájùlọ lórí àwọn obìnrin ṣùgbọ́n ó ṣe lọ́ràn yẹn lórí àwọn ọkùnrin pé kí wọ́n máa nálé àwọn ìyàwó wọn lórí. tí ọkọ kan ọba ti ná léyàwó lórí tí ìyàwó sì lè bí ààrẹ ọ̀rọ̀ màá ma bọ́ra mi màá ma wá kó fún òun kọ́ lọ́rọ̀ tiẹ̀ náà lábẹ́ òfin ọlọ́run ọtọ́ pípọ́n tú wọn ká nígbà léyàwó lórí nítorí pé tá a bá tó bàbá ọmọ sí àìránṣẹ́ pàlákàrà àmọ́ tóbìnrin bá ti mọ kó lè bí àrè wọ́n á máa bọ́ra òun wọ́n á máa tọ́jú ara òun ọ̀dọ̀ ọkùnrin ló sì fẹ́ wà kò sí rízì nǹkan tó fi lè kóran fún wọ́n ti fara má bòsí ọ̀fara má yà kò sì fẹ́ máa wà lọ́dọ̀ rẹ̀ kí wọ́n lọ fẹ́ kóran fún sí. Si àmọ́ tí wọ́n bá ti mọ̀ pé ìyá tí fi ń jẹ́ ọ̀kọ̀ bọ́ ọ́lá mú òsì lè gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọn náà ní sẹ́kù lọ́dọ̀ ilé ìjẹ́ oṣù jẹ́ wọn á lọ mọ làwọn jókòó tì kò síbi tẹ́yìn òsì lè jókòó tì ọmọ ẹ lọ jókòó tì ọmọ nílé bàbá tí ilé ìjẹ́ oṣù jẹ́ wọn ní Islam àwọn ti gbọ́ pọ́ ó gbà fọkùnrin láti bọ́ obìnrin wí lọ́nà à ń kìlọ̀ fún ni tí ó bá gbọ́ kìlọ̀ kọ́kọ́ yìí sí ní ibùsùn tẹ́lẹ̀ yìí náà bá mú kọ́ gbọ́rọ̀ ọ̀nà ọ̀nà wo wá ní Islam là kalẹ̀ fún obìnrin náà láti bọ́kọ wí kò sí Islam sọ pé kí àwọ̀ bọ́kọ wí bọ́kọ wí báwo ń gbàdé sọmọ ọ̀dọ́ rẹ̀ ọkọ náà ni ọmọ bá ìyàwó wí torí pọ̀ lọ́fẹ́ yàwó kìí ṣe ìyàwó lọ́fẹ́ ọkọ níbo ni wọ́n máa gbé tán bá fẹ́ ra ọ̀dán sílé ọkọ ni àbílẹ̀ ìyàwó sọ ọ́ sẹ́kù síta tí wọ́n bá ti rí i pé kò pé ọ nítọ́kọ sí ọ̀tẹ́ ọlọ́run ó sì bẹ́ ó tù ú ó lè lọ kí kálukú sinmi àmọ́ kọ́ ọmọ abawí má ti sọ ọmọ ọ̀dọ́ rẹ̀ tọ́ wọ́n ní ẹni tó kọ́ ìyàwó rẹ̀ láti bá lò fóṣù méjì jù bẹ́ẹ̀ lọ kí ni nǹkan tíyàwó ṣe tíyàwó bá sún pé lọ́sọ̀ pé òun ò ráyè àbọ̀kọ̀ òun ò tẹ̀ sí ń bẹ̀ kọ́kọ́ǹtì tó dájú pé alábòsí lọkùnrin èèyàn burúkú sí ni torí wọn fi òfin Ọlọ́run nínú kókó nǹkan tí obìnrin fẹ́ máa gbà lọ́dọ̀ ọkọ rẹ̀ nígbà tó jẹ́ ìyàwó fún un òun náà ní máa bá lò ìgbà tí wọn bá wá sọ ikú ò lè sojúṣe àti pé kó fi ọ́ lẹ̀ ọkàn tiẹ̀ ò sí ń bẹ̀ wọ́n kò ní wù ọ́ láti gbọ́ pé àwọn èsì lọ sí ìzìnà wa tó kí wọ́n dé mọ́lẹ̀ sí ẹ mọ̀ pé ọkùnrin máa ń bóbìnrin lò kì í sì pé nítorí bóbìnrin wù ú bá lò ní gbogbo ìgbà ni àmọ́ nítorí pé kó lè bá fún ìyàwó rẹ̀ lẹ́tọ̀ọ́ tiẹ̀ náà ṣé bófin ọlọ́nà ló sọ pé tọkùnrin máa ń bùkátà ìyàwó rẹ̀ tí ìyàwó bá kọ̀ láti dá lóhùn tọkọ wa fi bẹ́ẹ̀ lọ gbé ìgbénu yẹn sùn àwọn mẹlẹkọ ọmọ làánà ìyàwó ní tílé òfin ma sòkè wá ní tiẹ̀ ti jẹ torí ẹ̀ ló ṣe jẹ́ kí ẹ̀tọ́ tiẹ̀ náà nù ọlọ́ni wọlé hunna mithlu alladhi alayhinna bil ma'ruf wọlé rijali alayhinna daraja wallahu azizun hakim àwọn obìnrin náà nírú ẹ̀tọ́ tọkọ wọn ní lórí wọn ní ìbámu pẹ̀lú bó ti ṣe tọ́ nínú ṣèṣì wa bó tilẹ̀ jẹ́ pọ́lọ̀ ń fọkùnrin láti lọ lórí obìnrin kí ló ní fún lẹ́tọ̀ọ́ tiẹ̀ náà sí nítorí pé ọkọ fẹ́yàwó ìyàwó lọ́kọ nítorí kékeré kejì wọn lè ba àjẹ́ sábà bíi àti lè ba àṣọ abẹ́ wọn ni tí wọ́n bá ti wá fún ìyàwó rẹ lẹ́tọ̀ọ́ rẹ̀ ọ̀dájú pé wọ́n ló tì láti lọ ṣe ti ọ̀dà kàkà kí wọn náà wá dẹjú lẹ̀ kó fi tì ọ́ lọ ṣe ti ọ̀dà ọtọ́ lábẹ́ òfin ọlọ́run ó sọ pé tí o bá ti ní máa fún ọ lẹ́tọ̀ọ́ rẹ̀ kí wọ́n máa lọ torí bóun ti ṣe jẹ́ pé wọ́n ti su tó wù ọkùnrin mi ń bẹ dókítà bá jọ fẹ́ra yín yóò máa gán mọ́ ni torí ẹ kọkùnrin mójútó ojúṣe fúnpọ̀ fẹ́yàwó ọ̀pàtì tẹ́lẹ̀ mọ̀ fún ẹ lóúnjẹ ṣé aṣọ ọlọ́sọ pò rí kí fẹ́ fún oúnjẹ náà sí kí fẹ́ náà fún lẹ́tọ̀ tọ́ba jẹ́ kó búra ni pé wọn ní súnmọ́ ọmọ tó sùn mẹ́rin bá fi lè pé tí ó bá fi lè súnmọ́ ìyàwó lábẹ́ òfin ṣẹ̀rí àwọn tù wọn ká tó sùn mẹ́rin bá pé tó bá yẹ tó lábẹ́ ìbúra àmọ́ kò búra kò sọ pé òun ní báyàwó òun lò má wọ́n fi sọ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́wàá ìyàwó sì sọ̀rọ̀ kò sí nǹkan ṣẹlẹ̀ torí téèyàn bá sọ pé nǹkan kan sí òun kò sẹ́ni tí ó bẹ́ wúlẹ̀ kó fẹ́ gbèjẹ ẹni tí yọ̀ jẹ ọjẹ́ bó ti ṣe jẹ́ wọ́n lóbìnrin kan fẹ́ ṣe khul'u ìgbà wo lóbìnrin lè ṣe khul'u báwo ló ṣe lè ṣe khul'u àkọ́kọ́ ni pé ńgbà tí wọ́n ti wá lé ọkọ wá ṣe sùúrù mo fẹ́ fọkọ́ lẹ̀ kó pé ọ sùúrù làwọn màmá tiẹ̀ ṣe tó fi bá wọn lọ́dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ ṣe màláìkà ìyá rẹ̀ náà kì í ṣe màláìkà kálukú jọ ń ṣe sùúrù fúnra wọn sùúrù táwọn màmá ṣe fáwọn bàbá ló jẹ́ kọ́ ọmọ náà dàgbà rí màmá rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ tí ọba ṣe sùúrù ẹ̀ ní bá wọn bẹ̀. sọtẹ́ máa sọ aṣọ pé èmi ò lè máa ṣe sùúrù fún tẹ́mi mi ọ̀fẹ́ kò ní gbélé ọkọ kò ní dìyàwó torí ẹ̀ à ẹ̀ńkọ́rẹ́jì obìnrin kankan láti lọ sí kọ́lọ̀ à sì ẹ̀ńkọ́rẹ́jì ọkùnrin kankan láti máa kọ ìyàwó rẹ̀ lẹ̀ sùúrù náà la máa jọ ṣe fúnra o torí ìdẹ́lẹ́yìí tọ́ba wa ti wá di pé agbára rẹ̀ ọba ká máa fi kó ṣe kọ́lọ̀ kọ́lọ̀ bí wọ́n ṣe máa ń ṣe wàá rí i pé ntọ́kọ́ ń ṣe fún ọ ò lè bí ààrẹ àti pé tí o bá ṣẹ́kù lọ́dọ̀ rẹ̀ ọ̀ máa tara rẹ̀ sẹ́lọ̀ so kò sí sọ́nà tó lè gbé gbà tó fi lè mú mára sọ eléyìí torí kọ́ ọmọ bàá jẹ̀bi lọ́dọ̀ lọ ìgbà náà lọ́wọ́ sọ pé ọfẹ́ bọ̀ dànù níta ń pè ní kọ́lọ̀ oníbi bọ́ǹkà dànù tọ́ èlò lọ́kọ́ fún ọ nígbà tó fẹ́ wàá dáwọ́ rẹ̀ padà fún ìyẹn òun náà ní tíṣẹ̀rí aṣọ wípé òun ni mínímọ̀m nítòbìnrin ọ̀dà padà tí ó fi lọ but kò sí òdiwọ̀n fún maximum ọkùnrin lè sọ wípé tí ọmọ fún wọn kọ́ lẹ̀ and now you are trying to gain your freedom and freedom kìí dínwó ẹ máa wọ́n ni torí délé òun náà gbà tó bá ti fẹ́ lọ́ọ̀lọ́ but tó bá ti lè san ten million freedom ò pé ọmọ bàjẹ́ torí pọ́lọ́ sọ nínú àyà kan ó ní fàdá jùlọ ha àlẹ́ yìí má fi máfùtàdàtìbì máàyùn ọlọ́ni kò sí tó burú láàrin ọkọ àti ìyàwó lórí ohunkóhun tóbìnrin bá fi rárá rẹ̀ padà ohunkóhun torí ó lè pọ̀ ju sọ́dà kìíyàn òní ó di clear no there is no problem ó lè má lọ but ẹ sanwó báyìí sòtẹ́ àwọn obìnrin náà mọ̀ wọn rẹ̀ ara ń tà sọ ọdún pé òfin ṣẹ̀rí ya ó sì wà kò fẹ́ káwọn ọkùnrin àti ìyàwó kọra wọn. láyé Uthman radiyallahu anhu ọgbà kí wọ́n san owó àti rárá ẹni padà tó pọ̀ ju sọ̀dá àti tóbìnrin gbà lọ. torí pé wọ́n lọ fi rárá rẹ padà òfin ọlọ́run sì fi hàn kó lè jù bẹ́ẹ̀ lọ ó lè ju tọ̀sán kan lọ. torí náà la ṣe ọkùnrin lójú kòkòrò pé máa ń fẹ́ yàwó ẹ̀yin náà san owó kan tó jọjú ní sọ̀dáàkì bí kẹ́yìn náà san bíi àbí òye ọlọ́pọ̀ yìí láti rí gíga ẹ̀sán one fifty two hundred àfà tóbìnrin bá fẹ́ sọkúlù yóò ronú dáadáa especially ẹ mọ̀ pé èkó yìí owó lè wà lọ́wọ́ yìí àmọ́ àwọn lómi two hundred gbogbo àwọn bàbá rẹ ọ tí èsì kan fẹ́ dà nǹkan rẹ ká máa wó lọ. so torí àwọn àwọn afọbìnrin sọdá kí three thousand two thousand one thousand alóbìnrin kan fi one thousand lé ọkọ ká lọ ọkọ náà ti wá gbogbo tí ọkọ bá ti rí tí bá yóò tú lẹ ni ẹ máa ń sọ̀rọ̀ pàtàkì ọkọ nígbàwé yẹn sọ̀rọ̀ tó bá ti rí pé bọ yóò tú lẹ àkínú ah, kí ní ìyàwó ọ wà láàrin àwọn tí wọ́n sọ̀rọ̀ ọkàn lọ one thousand mọ́ ọkàn lẹ́mọ́lá báyìí ó ti lẹ́mọ́lá ọkọ ni òun bá mọ́ o máa ní òun kí ni one thousand yẹn gan jẹ olówó tó ń fún jọ tó fẹ ẹ̀yìn náà one thousand ṣé ìsàdé agric agric gan ti wọ́n ju one thousand lọ ní so ọ alówó tó ń fún jọ tó fẹ máa ní one thousand kí ló dé tí wọ́n fi mú tí wọ́n bá lẹ́wọ́ mọ́ yẹn ṣé dandan ni kéèyàn mú ṣé ìwọ mú o ti gba kólò tí ń fẹ́ wọlé ni àbò mú pé kó wọ́n mọ̀ra rè èwo lẹ yóò mú. ajẹ́ pé kólò tí ì ṣe lò torí pé àìwò wọ̀ràn so torí di eléyìí owó tó bìnrin tó gbà níjọ́ tó kọ fẹ́ òun gangan nìpìlẹ̀ àmọ́ kọ́ lè tọrọ jù bẹ́ẹ̀ lọ tí o bá ti dáhùn yẹn padà wá wá fọ̀rọ̀ kù wípé owó tó fún mi ní sọ̀dá àkínì àbí ń tọ́ tọrọ ní pé kí n fi rárá mi padà ní mo wá ń gbọ́ dànù báyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn máa ń pè kíkà dànù mi ń jẹ́yàwó rẹ̀ mọ́ tó bá ti sọ bẹ́ẹ̀ tọkọ náà sì jàǹpátá ló bá parí obìnrin ọ̀ wá ṣe nǹkan oṣù ẹyọ kan lẹ́yìn rẹ̀ tó bá ti ṣe nǹkan oṣù ẹyọ kan fresh one lẹ́yìn rẹ̀ kò lè lọ́kọ̀ mi tẹ́lẹ̀ ní bí wọ́n ṣe máa ń ṣe kọlọ̀ ṣùgbọ́n kọlọ̀ títúká ni lábẹ́ òfin ṣẹ̀ríya kìí ṣe kíkọ̀ sílẹ̀ ẹ ti túká ti túká eléyìí tó túmọ̀ sí pé níbẹ̀ yẹn kan náà lóbìnrin bá tún bú sẹ́kù já tún fẹ́ra wa padà ọkọ ò lè sọ pé mo dán padà kó sì padà wọ́n tún tún yìgì sọnù wọ́n tún sọdá àkìsàn ẹlẹ́rìí ó tún jẹ́rìí sí bàbá rẹ̀ ni ó fi fọkọ abẹ́ni tí bàbá rẹ̀ bá fà sílẹ̀ so ìtumọ̀ kólọ̀ ni ìyẹn kí tọ́ba jẹ́ kọ́kọ́ bá ti kọ́ méjì tẹ́lẹ̀ tí wọ́n á ti kólọ̀ ní ìsìn kò ní jẹ́ kó ti di mẹ́ta kíkọ́ ọlẹ̀ méjì àti kólọ̀ kan akramakumullah nítorí dání káwọn obìnrin ọmọ mọ̀ sí torí kí tọ́ba lọ bọ́ kọ́lẹ̀ kò sí màlẹ́kà àwọn ọkùnrin ẹni tó ti rí tọ́ ọmọ yìí ó lè sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ ẹni tó ti mọ̀ oríṣiríṣi làwọn ọkùnrin bẹ́ẹ̀ oníranran làwọn obìnrin náà torí akramakumullah bá ṣe máa ń sọkó lọ́rùn. wọ́n ní wọ́n lè sọ pé obìnrin tó bá yẹ kó ọmọ kan ṣoṣo ènìyàn rẹ̀ bí onáàsì lóbìnrin kó a ní ká ẹ má fẹ́ àwọn ò sọ pé ká ẹ má fẹ́ tó bá fẹ́ rọ́ọ̀lù rọ́ọ̀lù kò sí tó burú mi ṣùgbọ́n táwọn sọ ni pé bóòlù àṣẹ màpé bímà bímà ni àpèjúwe là ń mú wa nísìnyí màmá rẹ̀ òbí jọ ọmọ kan lọ ẹ̀gbọ́n màmá rẹ̀ náà ọmọ kan àbúrò màmá rẹ̀ náà ọmọ kan gbogbo ilé wọn lọ́mọ kan ni tí wọn náà ọmọ kan lọ fẹ́ bí torí wọn máa fi nǹkan wé nǹkan ni ètí ò túmọ̀ sí pé wò ní bímọ mẹ́wàá àmọ́ tó súnmọ́ ni pé bọ́yá ọmọ kan náà ni tòtí yẹn bá rọ́ọ̀lù tí wọn kọ́ gba kádàrà nù tòtí yẹn bá sì ti gba kádàrà ru eléyìí tí ọba bí jọ ọmọ kan lọ lọ́gbà fọlọ́ tẹ̀lé ìjẹ́bù tuntun àmọ́ àsọ kíkẹ́ fẹ́ ẹ fẹ́ mọ̀lẹ́ amẹ́mọ́ pariwo tó bá yá eléyìí jẹ́ bó sí. wọ́n ní sáwọn lè kú lọ́dọ̀ ọkọ àwọn káwọn sọ pé àwọn ò sí mọ́ torí pọ́ fẹ́ àwọn rárá o àìsí sọ pé ẹ̀sìn mọ́ ìwà burúkú nìyẹn náà torí pé lábẹ́ òfin ọlọ́run ọlọ́run gbà pé ó lè fẹ́ àwọn méjì ó lè fẹ́ àwọn mẹ́ta ó lè fẹ́ àwọn mẹ́rin ẹ̀yin ọ̀mọ́ ń gbà tẹ̀ ń lọ ilé ọkọ ni ẹ̀yin sọ pé ẹ̀yin nìkan lẹ lẹ ẹ fẹ́ jẹ́ ìyàwó alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ rẹ̀ téèyàn bá jẹ́ ní àkọ́kọ́ ó túmọ̀ sí pé ní ẹ̀kejì ọwọ́ àbí òní sí ó túmọ̀ sí pé ní kẹta ọwọ́ àbí òní sí ẹlẹ́kẹrin náà ọwọ́ àbí òní sí ẹlẹ́karùn àbùkù ni torí délé àwọn obìnrin máa ń tẹ̀ra wọn jẹ èmi ò lè lọ sí ìyàwó kejì kò sí wàhálà ìyàwó kejì ọ̀bọ̀ ń nǹkan tí ọkàn wà ń bẹ̀ ní fọ́ọ̀mù àpò bí wọn bá jẹ nọ́mbà wán tó ń torí délé ọ wá sọ pé torí kó níyàwó mi ọ̀ ń lọ ọ̀ ń lọ báwo a ṣébí èèyàn máa ń láyà ni lẹ́yìn náà obìnrin ṣe máa róbìnrin sá torí tọ́lọ̀ ṣé àwọn ọkùnrin máa ríra wá sá àti ló sọ àwọn obìnrin torí tọ́lọ̀ àwọn baba ńlá Yorùbá wọn kòwé wọn ní kárìn papọ̀ torí náà torí náà ó ti fẹ́ sá ó ti fẹ́ sá báwo ọmọ tiẹ̀ ní ìsìn tó náà bá dàgbà tó lọ ilé ọkọ tó yẹ pé ìyàwó kejì lọ lọ sí ẹkẹtẹ ẹkẹrin kọ síbẹ̀ yìí náà lẹ́ẹ̀ máa gbó láyà má sá o ilé ọkọ tiẹ̀ ló ti dé wọn kí ló dé tẹ̀yìn wá fẹ́ sá kọ̀ yẹ kẹ́ ẹ sá níṣẹ́ ló yẹ kẹ́ ẹ dúró sẹ́ẹ̀rí oore ni ọ̀kẹ́dẹ́ pé àwọn obìnrin bọ́lọ̀ ṣe dá àwọn owó ti pọ̀ jù lára wọn sotẹ́ bá ṣe sùúrù ẹ padà dọ̀rẹ́ pẹ̀lú ẹni tó dé o tẹ́ bá ṣe sùúrù àwọn nǹkan púpọ̀ wà tẹ́ ẹ̀ rí àtìwù lọ́dọ̀ ọkọ yín ṣáájú kéléyìn ò tó dé bọ́yọ̀ nǹkan ní òdìkọ́ la wọlé tẹ́tọ́ ńgbà tó dé gbogbo nǹkan ọmọ lọ dáadáa ntọ́kọ ẹsẹ̀ fún yín ní rọrùn yóò máa ṣe torí pé ẹ̀sìn pé méjì àṣírí tọ́jẹ́ pé ẹ̀yin nìkan lẹ́ mọ́ tẹ́lẹ̀ kọ́mọ́bà tú sẹ́lómi ọkọ̀ dèèyàn rí ẹ̀yin sì mọ̀ pé ahun ni kì í fẹ́ náwó nísìnyí ọmọ á náwó torí pé tẹ́lẹ̀ máa bá ahun ní ìyàwó kejì ọ pé wọ́n ń sáhun láti sọ tí mo ti dé níbi gbogbo tá bá fẹ́ wọ́n máa ṣe fún wa inú ti yín dùn. tó ọkọ yín máa pẹ́ kó tó wọlé ìgbà tó ti fẹ́yàwó mi yóò máa tètè wọlé ẹ̀rí pé ti overcome problem yẹn ṣe lè ń jẹ́ bó ti ṣe jẹ́ lẹ́yìn náà kéèyàn nìkan máa dá wà nílé sọ́dà ni kéèyàn máa rẹ̀ ni máa bá sọ̀rọ̀ sọ́dà ni ọ̀dà ọ̀hún ọjà ló sì níbo lè máa ń sá lọ ẹ máa ń sá. wọ́n ní tí ìyàwó bá wá sọ pé tó o bá ti lè kọ ìyàwó mi tó fẹ́ èmi lọ kí ni kọ́kọ́ sí ọ gbọ́dọ̀ kọ́ èyí tó bá lọ yóò tún padà má kọ̀ má kọ̀ má sì kọ ìyàwó tuntun eléyìí tó jẹ́ ti tẹ́lẹ̀ náà má kọ̀ torí pé tí wọn náà bá tó bá bọ́ má sí kí lọ́wọ́ ránṣẹ́ palákàrà sí so eléyìí ti bá ń halẹ̀ pé wọ́n lọ ò lè lọ bọ́ bá lọ́lé bàbá rẹ̀ ó tún padà wá tuntun tó sì dé náà ó náà ní lọ sòtẹ́lẹ̀ bá bínú lọ́lọ́ tó sọ̀sù méjì oṣù mẹ́ta yóò tún padà wá so nítorí di eléyìí báyìí ọ̀rọ̀ pé ọwọ́ akọ ẹnìkan lè fẹ́ nìkan kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ ẹnì kò ní lọ fẹ́ nìkan eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ lábẹ́ òfin ọlọ́run wọ́n ní tóbìnrin kan bá pa ọkọ rẹ̀ láṣẹ pé kọ́kọ́ ẹnìkan fóun kọ̀tọ́kọ́kọ́ gbọ́rọ̀ rẹ̀ kọtọkí ọkọ gbọrọ tọba sọ pé òun ò lè dúró lé olórogún tó òun ọba tó rogún ayé òun ṣe kóló ni kò sí wàhálà wọ́n sọ pé kọsán ten million ara rẹ̀ ọba alẹ àbí oníbalẹ̀ ọba alẹ. wọ́n ní màmá àwọn wọ́n máa tú láti àwọn gbogbogbà láti wọ aṣọ aṣọ tí máa gbé hòhò yẹn hàn kí ni káwọn ṣe aṣọ tí máa bóyá láti rí ni wọ́n máa wọ̀ ọwọ́ àmà bá màmá rẹ̀ sọ̀rọ̀ nǹkan tí ò yé wọn wàá fi yé wọn tó bá yé àwọn náà tàn nítorí dájú òní pé wọ́n mọ̀ kọ́ ọmọ gidi ni ọ́ kí láǹfààní ká máa rìn òwò kí la fẹ́ gbà ń bẹ̀ ọmọ tẹ́ filẹ̀ pé kọ́ máa rìn òwò kò gbọ́dọ̀ ya yín lẹ́nu kó lóyún kò gbọ́dọ̀ ya yín lẹ́nu pé wọ́n rèpẹ̀ kò gbọ́dọ̀ ya yín lẹ́nu pé wọ́n jí gbé nítorí pé ẹ̀yin náà lẹ pé lọ sí di bí wọ́n ti ṣe jí gbé ẹ̀yin lẹ gbé lọ sí di kọ́ máa fi tipátipá bá lò ẹ̀yin lẹ sọ ọmọ tí yín di ọ̀pọ̀pọ̀ ẹni tí ẹ̀ máa ti sọ̀dọ̀ pọ̀ kò lè níyì gbogbo nta abábò láṣìírí ló máa níyì gbogbo nta abábò láṣìírí ló máa níyì ìrònú ọ̀pọ̀lọpọ̀ òbí oní ọ̀nà kí tọ́ máa wọn tó máa ti ń wọ hijab ti ń wọ jilbab wọn ò ní lówó àwọn sàlámù àlékún ni ọlọ́fẹ́ àbí òye so nítorí ti eléyìí báyìí kó kúkú ti máa rìn òwò kó lè bá àríṣẹ́ kó di sẹ́kẹ́tẹ́rì àtù ẹgbẹ́ yẹn náà sì máa àwọn sẹ́kẹ́tẹ́rì àtù níta ń fojú wọn rí a'udhu billahi minash shaitani rajim kó lè bá àtẹni tí wọ́n máa fi ara rẹ̀ tí wọ́n máa fi polówó ọjà torí kó lè bá àmọ́ pawó wálé nǹkan bẹ ọ̀pọ̀lọpọ̀ bí orí wọn tí wọ́n dorí kodò ọpọlọ wọn dorí kodò kí la fẹ́ mú àníkàṣetọ́lọ́ ká gbá pàdé lọ́dọ̀ ọlọ́ọ̀ torí di eléyìí àwọn òbí mi ni wọ́n frustrate àwọn ọmọ wọn obìnrin tí wọ́n fi sẹ́sì kò yẹ ká jẹ́ bẹ́ẹ̀ nítorí tá a bá jẹ́ bẹ́ẹ̀ yóò jẹ́ pé á jẹjọ́ eléyìí tó lágbára níwájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndà òkè yá ìyá tí sì ń sọ pípọ́ ọmọ ọmọ ọmọ wọ sọ eléyìí tẹ́sí Islam nípa wọ̀ ó dájú pé ìwòwò ló náà máa rìn jáde lórí bí ìyá bá ṣe rí náà ní fẹ́ kí ọmọ rẹ̀ orí wọ́n ní sọ alẹ́ fọ́ máa zina báwo la ṣe fẹ́ tani ó jẹ́ wàlí rẹ̀ a lè fẹ́ mọ̀nà ṣé òun ló ṣe zina ni ṣé màá gbé ẹni tó bí ló ṣe zina tó fi bí tó ń torí délé alẹ́ fẹ́ wọ́n á ní bó la ṣe fẹ́ má fẹ́ ni wọ́n fi lọ́kọ wọ́n fi fún wa wàlí rẹ̀ ni ó fi fún wa tani wàlí rẹ̀ alẹ́ islam wàlí rẹ̀ ni kí ni alẹ́ islam torí kò ní bàbá tẹnìkan bá tún kọ́ jáde kó lò ní bàbá rẹ̀ kọ́ kàn so mama rẹ̀ ti wàlí rẹ̀ màmá rẹ̀ kàn dára ni tọrọ náà zina ló ní agbàgbé obìnrin tí ẹ fọmọ lọ́kọ wàlí rẹ̀ ní alislam aṣíwájú ẹ̀sìn lágbègbè ibi tán bá wà ní oníòfin lọ́kọ tẹ bá wá fẹ́ lọ́dọ̀ ẹni tí ń pera rẹ̀ ń bàbá rẹ̀ ó ń zina ẹ kí ìríyàwó fẹ́ o ẹ ti rí àwòfẹ́ torí kọ́ ọmọ tí ìsọmọ rẹ̀ ní fi ń lọ́kọ ayé sì fọmọ ọlọ́mọ lọ́kọ lè jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní dídábẹ́ fóbìnrin kọ́ ìsìláàmù ní kí wọ́n dábẹ́ fóbìnrin àpọ́nlé ni àmọ́ irú dídábẹ́ wò wọ́n kàn rọra mú kínkínní níbi òkè abẹ́ ibi tí máa dàbí ogbe orí adìẹ wọ́n rọra mú kínkínní bẹ̀ nítorí kí wọ́n lè normalize feeling rẹ̀ kọ́mọ́ bá jẹ́ni tí wọ́n máa gánlu àwọn ọkùnrin tí wọ́n máa bẹ́lù wọn àmọ́ kí wọ́n máa fa abẹ́ obìnrin dànù kí wọ́n bá dábẹ́ islam ọ̀faramọ́ islam ọ̀faramọ́ eléyìí jẹ́ oṣù jẹ́ wọ́n ní àwọn gbọ́ pé mo sọ́rí wípé ọkùnrin lè fẹ́ ẹni tí èsè mùsùlùmí obìnrin lè fẹ́ ẹni tí mùsùlùmí bìnrin ó lè fọkùnrin tó jẹ́ káfíìn èmi ìsọ bẹ́ẹ̀ ìgbọ́kùgbọ́ lẹ̀ kọlọ ní kẹ sọ agbọ èyàn bá fẹ́ gbọ́rọ̀ ẹni tí ń sọ̀rọ̀ yẹn gbọ́ dáadáa náà Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá sí léwọ fóbìnrin mùsùlùmí láti jẹ ìyàwó fẹ́nikẹ́ni tí ì bá sí mùsùlùmí fóbìnrin mùsùlùmí ò lè jẹ ìyàwó fẹ́nikẹ́ni àfi mùsùlùmí àmọ́kùnrin mùsùlùmí Ọlọ́run gbà fún kọfẹ mùsùlùmá lóbìnrin Ọlọ́run tún á gbà fún kọfẹ obìnrin tó jẹ́ kìtà àbí ìyá kìtàbíyà wọn náà ní nasraniya àbí yahudiya ó lè jẹ àwọn oníṣọ́ọ̀sì àbá àwọn ọlọ́jọ́ sátidé àwọn Júù ọlọ́run ló ń gbà pé kí ọkùnrin mùsùlùmí ọ̀fẹ́ obìnrin wọn ìgbà tó lọ́n sí ló ń gbà yìí ọlọ́run sọ pé lálá gbọ̀ngàn àfi kí wọ́n di mùsùlùmí náà àwọn ọmọ ṣe sí wọn ìwọ náà wọn ṣe Islam rẹ kí ló dé wọn nítorí pé Islam ló lékún torí tó bá bímọ mùsùlùmí làwọn ọmọ dà so eléyìí ló fà lọ́nà fi gbà pé ẹ lè fẹ́ àwọn ahlul kitab wáyé o tó bá wá ṣẹlẹ̀ wípé ọkùnrin tó fẹ́ kìtàbíyà báyà nasraniya àbí yahudiya òun ló padà wá yí ọkùnrin padà tọkùnrin wá dára sọ́ọ̀tì àdáwọ̀ nù nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin lónìí àwọn obìnrin ti ba sẹ́rìn máa lọ yóò gbé lọ sí ṣọ́ọ̀ṣì nítorí tẹ̀sí sàwọn ọmọ yẹn irú wọn kọ́ lọ́lọ́wọ́n bá ti torí wọn sòfin ẹni tí ó bá ti yí padà tí ó di káfìrì tí ọ̀dọ́ máa ná lẹ́yìn ìgbà tá à ń rò pé kọjọ́ máa lè jẹ́ nà irú wọn kọ́ lọ́lọ́wọ́n ní kan lọ fẹ́ káfìrà kẹ́sì máa wo ọlọ́run ló ń gbà ipa ẹni fẹ́ gírèsì dọ́kàsì ẹ̀ wọ́n ti pè Juliana kìí ṣe nítorí kìí ṣe kọ́ lóun bá fún fífẹ́ wọn lọ́lá lórí mùsùlùmá o mùsùlùmí lọ́lọ́ láti pé kẹfẹ́ ṣùgbọ́n ó lóun yọ̀ǹda pé ẹsẹ̀ lè dá àwọn eléyìí náà nítorí pé àǹfààní bẹ́ẹ̀ fún Islam kó wọ́n máa bímọ sínú Islam kódà kó wọ́n máa di mùsùlùmá kí wọ́n á ló dé níbo lọ́wọ́ fojú sí tóun fi wá fọ́ńtẹ̀ẹ̀tẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì àwòdùdì lẹ́sìn ẹni tí a bá ti mọ̀ bọ́yọ̀bọ́yọ̀ ní sẹ́sì islam àgbọ̀dọ̀ tí kò fẹ́ káfíra àgbọ̀dọ̀ tí kò fẹ́ ara sọ́ọ̀tì kò gbọ́dọ̀ fara sinagogu mùsùlùmí lọ́lọ́fẹ́ ilé ìjẹ́bù ti ṣe jẹ́mbẹ̀ o. wọ́n ní sí àwọn lè fẹ́ káfíìrì lọ́kọ obìnrin ló ń béèrè yẹn pàápàá jùlọ ó ti sọ pé òun ní dí àwọn lọ́nà láti ṣe islam ọ̀ gbọ́dọ̀ fẹ́ fẹ́ ọlọ́run lọ́ọ̀ gbọ́dọ̀ fẹ́ kódà kó tún rán ọlọ́mọ́ká ọ̀ gbọ́dọ̀ fẹ́ kò sí ní abẹ́ fi ṣe kò sí lè tọ́ dànù so á rí i pé ẹlòmíì ti kó sínú wàhálà báyìí ẹlòmíì sọ pé òun ti fẹ́ ọmọlẹ́yìn kọlù àwọn sì ti ṣe tó twenty something years àwọn ti bí gbogbo ọmọ kọ́lá àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ti kàwé tán àwọn náà ti lọ dágbé ṣùgbọ́n àwọn gbìyànjú ń tà wọn obìnrin ni ẹ láti rí pé gbogbo àwọn ọmọ islam ni wọ́n ṣe torí kọ́kọ́ tó fi àwọn náà kọ̀ pé káwọn ṣe islam àwọn àmọ́ àwọn agbọ́dá sọ yìí pé obìnrin mùsùlùmá kò tọ́ kó jẹ́ ìyàwó fún ẹnikẹ́ni àfi mùsùlùmí àtijọ́ làwọn tí wọ́n á sunkún tó wọ́n sá wà àríra tó máa ń ṣàlàyé fún wọn pé bẹ́ẹ̀ náà níbẹ̀ ṣe gbọ́ ni ẹ̀yin ò sí gbọ́ bí ó ń béèrè tòní ẹ gbọ́ dáadáa. wọn á ní kí lọ́nà àbáyọ ọ̀nà àbáyọ ni pé òní ni kò ní dọ̀la ẹ kú lọ́dọ̀ rẹ̀ tí yóò kọ àwọn ni ọba o tẹ́lẹ̀ náà tẹ́ jẹ́ ìyàwó rẹ̀ jẹ́ ìyàwó rẹ̀ tẹ́ bá ti túlẹ̀ ọ̀nù ní ọ̀bọ̀bìnrin yẹn ti àdúgbò ẹ̀fọ́ lọ. mo ní bóyá àwọn ọmọ tọ́lọ̀ ní kẹ́ gbìyànjú pẹ̀lú pé àwọn ṣe Islam tí wọ́n sì yí padà Ọlọ́run lè ṣe ní ìpẹ̀sẹ̀ rẹ fún yín àmẹ́tíṣẹ́ àwọn òun máa bàbá àwọn ló dẹ̀ fi fún un ah, olódò náà bàbá yìí bàtà àwọn náà mọ̀ ń pẹ̀ sí islam tẹ̀lé ìjẹ́bù sí ìjẹ́ sí gbogbo ẹ̀ tó ti bùn alówó náà láàmú ọkọ̀ ọmọkùn wọ́n ra mọ́tò fún yín wọ́n ra gbogbo ẹ̀ fún yín fún ẹni tí ó sọ̀nà tọmọ yóò fi dára jahannam ń sànù wa. wọ́n ní sọ́mọ ẹ̀gbọ́n lè fọ́mọ àbúrò sọ́mọ àbúrò lè fọ́mọ ẹ̀gbọ́n kí ni islam òfin rẹ̀ yí padà islam ní ọmọ ẹ̀gbọ́n lè fọ́ ọmọ àbúrò ọmọ àbúrò lè fọ́ ọmọ ẹ̀gbọ́n kò bá jẹ́ lágbọ́n bàbá kò bá jẹ́ lágbọ́n ìyá kò sí yàtọ̀ láàrin òní àtàná tó o bá rí tó fẹ́ fẹ́rù rẹ̀ fẹ́ dípò tó ọmọ wáyàwó lọ jìnnàjìnnà ìyàwó ti wà á nulẹ̀ yìí. òṣùpá nàbí sallallahu alaihi wasallam ṣe wá lójú kòkòrò pé ẹ jìnnà ẹ wá lọ sí jìnnàjìnnà àmọ́ kò burú o ẹ lè wá lọ sí jìnnàjìnnà torí káwọn máa yín ò lè lágbára torí tẹ́tí ẹ bá ti súnmọ́ra wọn jù ọmọ máa ń lẹ̀ ṣùgbọ́n islam gbà pẹ̀lú ìfẹ́ra ni. wọ́n ní ivs náà máa ń ṣe pé wọ́n fẹ́ ṣe wọ́n gbẹ̀yìn ìyàwó àtàtọ̀ wọ́n dàpọ̀ mọ́ra wọn sọ̀rọ̀ tá a wá sọ túmọ̀ sí kórí bẹ́ẹ̀ níbo la ti sọ kórí bẹ́ẹ̀ níbo la ti sọ pé kẹ́sì àwọn sọ pé kẹ́sì àpèjúwe látàn mú wa wọ́n fẹ́ ṣe tá a wá sọ pọ́tọ́ kún sí sẹ́yìn pọ́pá sọ pọ́tọ́ kún sí àwọn sọ oríṣi mẹ́sàn-án kankan ni wọ́n sọ nù ṣẹ̀ríà islam pé wọ́n máa ń ṣe nǹkan yẹn gbà nínú kó pé ẹyin ìyàwó ni àtọkọ ni àwòrán kan nínú kó jẹ́ pé ẹyin obìnrin míì ni àtọkọ ni nínú kó sì jẹ́ pé ẹyin obìnrin míì ni àtọkùnrin míì ni wọ́n wá gbé sínú obìnrin míì nínú kó sì jẹ́ pé ẹyin ìyàwó ni àtọkùnrin míì wọ́n gbé sínú ìyàwó àbóbìnrin míì nínú kó sì jẹ́ pé èèyàn lọ sí báńkì tí wọ́n ti ń ta àtọkùnrin ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ bíi báńkì ẹ̀jẹ̀ so wọ́n ti àwọn òyìnbó burúkú yẹn wọ́n ti dá báńkì rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ wá pé báńkì spam wọ́n wá sọ pé mo ń fẹ́ spam ọkùnrin tó huge tó ń fẹ́ bímọ tó huge àwọn òyìnbó tilẹ̀ fúnra àfa àwọn àwọn fún ní spam ọkùnrin tó tẹ́rìn. so ńgbà tó bí ma wọ́n gbé sínú wọ́n gbé sínú ọ̀daràn tí ó bí ma ọmọ tínrín ló bí ọ wá pé báńkì spam lẹ́jọ́ spam tí wọ́n tọrọ kọ́ ni wọ́n tà fún mi ẹ ṣe bí bóyá bóyá rímù mọ́tò ilẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ ti Mercedes wọ́n ta ti fún ah ó wà lọ ilé ẹjọ́ àwọn ẹjọ́ kẹjọ́ kú kóòtù wọn wọ́n á sọ mi ìyẹn ti bí màálù. so gbogbo orú àwọn nǹkan ṣẹ̀rí ọ̀faramọ́ kankan nínú gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pátá korongodo ṣẹ̀rí ọ̀faramọ́ ọ̀kan ni wọ́n lọ sẹ́pẹ́rẹ́ àmúhùnà tẹ́ bá lè sọ àwọn òfin tí ń bọ̀ yìí ó náà ní kó jẹ́ pé atọ́kọ ni ẹ̀yìn ìyàwó ni so wọ́n wá rí dájú wípé ọmọ òlùpọ̀ wọ́ọ̀dù kí wọ́n sì atọ́kọ gbé sí tẹlómi. Si wọ́n si ẹyin ìyàwó gbé sí tẹlomi lẹ́lẹ́yìn náà apáàsì ń bẹ̀. wọ́n wá rí dájú wípé ìgbà tá ń gbé sí obìnrin yẹn lára wọn ò bọ́ sí ìwòwò tí gbogbo èèyàn mọ̀ wá wò di rẹ̀. tí wọ́n lè ṣe tẹ̀wọ̀n kọ́pọ̀lọpọ̀ ọrú rẹ̀ wọ́n lè pe teaching hospital wọ́n fẹ́ fi kọ́ àwọn ọmọ ẹsẹ̀ èèyàn bá láì sọ̀bọ̀. so wọ́n ní tẹ́ bá ti avoid gbogbo orú nǹkan ẹlẹ́yìn ìṣẹ̀lẹ̀ àlegbà wọlé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí fẹ́ fẹ́ yà wò àmọ́ wọn ò lówó irú ìyànjú wo lẹ lè gbà wọ́n torí unemployment ó wà Nàìjíríà tó nítorí ti eléyìí báyìí wọ́n sì fẹ́ fẹ́ yà wò wọ́n máa ṣe ṣìyà bẹ́ẹ̀ lànàbà Muhammad sallallahu alaihi wasallam sọ àwọn òsì gbọ́n ànábìwá lọ́gbọ́n ó ní kó ọmọ ṣe sùyà ọmọ ṣe sùyà kọ́ á nítorí kó lówó kọ́ ọmọ lọ sí zina o ọmọ ṣe sùyà ọlọ́wọ́n bó mọ̀ wá ń gbà fún ọba yà ń ṣọ́ àwọn. àmọ́ tó bá yẹ kó àwọn olówó bá wà àwọn tó fẹ́ fowó wọn ṣe rere tí wọ́n bá lè bá wa ran rú àwọn ọ̀dọ́ yẹn lọ́wọ́ yóò dà púpọ̀ owó tí wọ́n fi fẹ́ yàwó àti wọn bó owó tí wọ́n fi bẹ̀rẹ̀ sẹ́kà tó yóò dà púpọ̀ àmọ́ àwọn ọkùnrin náà wọ́n wá di ẹni tí ò níyanra tí fáàrí òfò tí ọmọ dà wọn láàmú irú àwọn ọkùnrin tó fẹ́ fẹ́ yàwó bá wọn táwọn olówó bá wà tó fẹ́ ràn wọn lọ á ní kí wọ́n kóra wọn jọ àwa ti lè yan five hundred so àwa fún wọn training lóríṣiríṣi àwọn kan lọ fún tailor àwọn kan lọ sí fọ wọn lọ fún fọganáísà àwọn kan ó sì lọ lápèjúwe fún pé àwọn fẹ́ máa kọ́ṣẹ́ bricklayer so wọ́n á fún wa ní tírénì yẹn bá láàrin ọ̀sẹ̀ mẹ́fà mẹ́fà so tí wọ́n bá ti ṣàṣeyege ẹ sì máa fẹ́ ìyàwó fún ẹlẹ́kan náà pẹ̀lú irinṣẹ́ ìyàwó pẹ̀lú irinṣẹ́ ìyàwó pẹ̀lú irinṣẹ́ adín aburúkú láwùjọ wa so eléyìí tábàárì ṣe yóò dáa púpọ̀ yóò dáa púpọ̀ torí pẹ́ lómi ìyàwó tó fẹ́ fẹ́ sí lọ́fẹ́ fi ṣe tábàáràn lọ́wọ́ tó dáa lásìkò. obìnrin mi pọ̀ lẹ̀ tó náà wọkọ̀ kọjá pé àwọn ọkùnrin tó fẹ́ fẹ́ òun náà rí i pé wọn ò níṣẹ́ lápá àti wá lọ́ọ́ múra bá wàhálà tòtá bá ran ru wọn lọ́wọ́ dáadáa làṣẹ torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé ó dáa kẹ́ni tó fẹ́ yọ zakat gan kọ́ yọ fẹ́ni tó fẹ́ fẹ́yàwó tí ò rówó fẹ́yàwó torí pálá yìí ẹ yọ zakat fún kó lè bá rówó fẹ́yàwó ó jẹ́ bó ṣe wọ́n tún ṣe béèrè kóló mi pé ìyàwó fẹ́ ṣe kóló ọkọ sì fẹ́ túlẹ̀ báwo ni ó sì ó sì wá tú ìyàwó rẹ̀ lẹ́ òní túlẹ̀ òní túlẹ̀ ìyàwó fẹ́ ṣe kóló nítorí ìdí tí ó jẹ ní o ṣe ẹ̀yọ́ kan gbowó ńlá kan fún pé kọ́ san tó bá ti lè san kọ́ máa lọ. wọ́n náà ti ya fọ́tò tẹ́lẹ̀ àwọn nílé iṣẹ́ ti ń ya fọ́tò kan àwọn pàtì nígbà táwọn gbọ́ pé kódà òwò táwọn tí wọ́n ń ṣe níìsì òun náà lówó màálù náà bá lọ ra màálù àwọn táwọn ta fún wọn á sọ fáwọn pé màálù tẹ bá rà kẹtù gbé wa o ẹ ti ya fọ́tò rẹ fi hàn wá nínú whatsapp àbí facebook àbí kinní kan torí kọ́ ń bá lọ jẹ́ kí tẹ bá gbé dé àníramọ́ o wọn á ní sáwọn tó máa ya fọ́tò màálù táwọn ti ti torí fọ́tò táwọn ti lé sí àwọn táwọn tà màálù ti fẹ́ sún àwọn kù ní táwọn ti sá fún tẹ́lẹ̀ màálù ò lè sun yín kù ẹ ra màálù wa tó bá tẹ lọ́rùn ọ̀rà tí ọba tún lọ́rùn ẹlòmí ọ̀rà fọ́tò kọ̀ mo rò pé yé wa tó ẹ̀yàn sọ ẹ lé wọn màálù ẹ lè kó wúwo tó báyìí àmọ́ ẹ̀yà fọ́tò rẹ ọlọ́run má jẹ ṣe lè jẹ bó ṣe jẹ àfi tẹ bá lè yà láì orí ma tó ṣe tù nàá sáà lè yà fọ́tò màálù láì orí ma ó yí sí màná níṣẹ́ tó bá fẹ́ yá àyàn náà tẹ̀ fẹ́ forí sí bẹ́ẹ̀ mọ̀ bí tẹ́gbẹ́ kámẹ́rà yìí sí tó kò sí wàhálà mẹ́ ẹ yà á títí dọ́rùn ẹ omi ti orí ẹ̀ àbí wọn ìhó rẹ̀ ni ó ti wọ́n rà ní ẹ omi ti orí yẹn ẹ pè màálù náà nì wọ́n bá sì láì forí sí torí tẹ́ bá ya fọ́tò èèyàn náà forí sí ẹ̀sẹ̀ náà torí pé tán bá ya fọ́tò abẹ̀mí tí wọ́n bá ti forí sí bí igi ní máa jọ eléyìí jẹ́ bó ṣe jẹ́ subhanahu wa ta'ala wa bihamdi. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب